máa sáré mi ní jẹ́ kó gùn máa gbé síbẹ̀. gbangbanmo gbangbanmo a fẹ́ sọ̀rọ̀ tó make sense sọ̀rọ̀ tó make sense. wọ́n ní wo ni mo kọ orí ọ̀rá sọ̀rọ̀ orí bàbá wo ni mo kọ lánàá. Hmm. gẹ́gẹ́ ti gẹ́gẹ́ ti gẹ́gẹ́ owó yẹ má jẹ́ kó já. orin sọ ní wọn ni mo kọ lánàá àmì mo ń sọ ní bàbá kọ létí mi. láwọn ẹ ṣe ọba tó jọba lọba tó fọba jẹ ọba lánàá ọba lónìí ọba títí ayérayé. Get, get, get. jẹ́ kí n pa náà kíní yìí ń dún ó dún. Thank you, Father, for this moment. We worship you, Lord, because you are God. Nobody like you, Eshio Baba. bàbá ẹ ǹdẹ̀ tí ń kọrin ẹ látàárọ̀ báyìí ó ti wá sápá mi lórí ó ní mo fẹ́ kọ ọ̀tá pọ̀ nílé gan. ọlọ́run wọn ò fẹ́ kí n kọrin kọ̀ọ̀kan nínú bíbá yìí nílé ni wetin dey happen wetin dey sup wetin dey sup. wetin dey sup wetin dey sup what's up. no, no, we shouldn't do this. So, because if we do it, we'll be called all sorts of names, monopoly. And then also imports will be encouraged. So we don't want to go into that. Let other Nigerians also go and do it because we are not the only Nigerians here. There may be some Nigerians with even more cash than us. They should bring down money from Dubai, from other parts of the world to come and invest. Actually, our own board has decided that no, we shouldn't do this. So Tolu, I said this to you yesterday. All sorts of I want to put this in my platform, honestly. It's sweeting me. Yes. I want to put it on my platform. Ṣùgbọ́n. I'm coming. Oh. You are not seeing my face now. They come. I am coming, I am coming, I am coming. Mm. Mm-hmm. àmọ́ hmm. Ah, jẹ́ gbọ́ pé dearest ló wà ní ló kọrin ní olympic you wan try am He wan try am. àwọn ẹ̀dín wọ́n ni. àwọn àti wọ́n rí. Fọláṣadé ẹni tí a fẹ́ làwa máa mọ̀ o àòmẹ́ni tó fẹ́ ni ojú la rí ọ̀rẹ́ òde kù àwọn ọ̀tá pọ̀ ọlọ́jà rà á fi kólúwà ó gbà wá màmá Bùkọ́lá Bùkọ́lá bẹ́ẹ̀ ni màmá Sarah. Fọlá ẹni tí a fẹ́ làwa máa mọ̀ o fọlákí kí ló dé tó tún máa ṣèyí dání fọláṣadé ní tí a fẹ́ làwọn máa mọ̀ ọ́ i will sit on that side today oh god tolu this house i'm tired of this place for this life fọláṣadé ní tí a fẹ́ làwọn máa mọ̀ ọ́ a ò mẹ́ni tó mẹ́ni ojúlárí ọ̀rẹ́ òde kù àwọn ọ̀tọ̀pọ̀ lọ́jà rà fi kólú àwọn gbà àwọn àmọ́ Bukola. Huh? Yes. <laughs> anyway let's go straight to the point ẹ jẹ́ tó bá ti wá sábẹ́ platform tẹ́ bá lè comment ọ̀dọ́ o comment o don't hide o okay do what Fọláṣadé ẹni tí ẹ fẹ́ làwa máa mọ̀ o a ò mẹ́ni tó fẹ́ ni ojú la rí ọ̀rẹ́ òde kù àwọn ọ̀tàpọ̀ ọlọ́jà rà fi kólúwà ó gbà wá màmá Bukola màmá Bukola Fọláṣadé bẹ́ẹ̀ ni. ẹni tí a fẹ́ làwa máa mọ̀ o a ò mẹ́ni tó fẹ́ ni ojú ọ̀rẹ́ òde kù àwọn ọ̀tàpọ̀ ọlọ́jà rà ọ̀tàpọ̀ yes I have a message for Shokusi. Ṣeun Kuti ọmọ Kuti ọmọ Fẹlá Fẹlá na wà bàbá we like Fẹlá I like Fẹlá gan ó ní àwọn ó ní àwọn kọ̀ọ̀kan tá a lè sọ̀bọ̀ tí ò ṣe fi boast ṣé o ti yé and eh, ká tó máa lọ a máa ń láìkí ká máa ká máa sọ̀rọ̀ a máa ń ṣàlàyé ẹ ṣàlàyé ọlọ́run kò ní sọ wá di ọlọ́run ò ní ṣe wá níyàwó dínkà àwọn ìyàwó dínkà wà lókè lọ́hùn Mo wà lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn wọ́n wà lọ you know but àwọn kì í ṣe ìyàwó dínkà ṣòṣìyẹ but àwọn máa ń ṣàlàyé ṣàlàyé so nígbà tí wọ́n mú Ṣeun Kútì níjọ́ yẹn ẹni bá bá mi rí Ṣeun ẹ bá mi tag Ṣeun Ṣeun Kútì because mo mọ̀ pé gbogbo àwọn celebrity yìí tó wà ní ìgboro Nàìjíríà yẹn àti even gan majority ní ìgboro àgbáyé they check my platform ó pẹ̀lú nǹkan tí wọ́n fi ń àwọn náà ló rán iṣẹ́ sórí platform yẹn àwọn èèyàn pàtàkì ṣá ló ràn iṣẹ́ sórí platform to limit it but kò ah worry we are still going to talk okay people want me to shut up now but you know at times tá a bá sọ̀rọ̀ you understand me ọ̀rọ̀ yẹn ó lè jó òun ló máa kó wayọ nínú àwọn wàhálà kan before I go I can't do without prayer Tolúwa lọ́mọ mi can you please give me one beret Filani ni mo fẹ́ beret black black beret you know beret you know beret yes i know what beret is yeah can you give me one beret black You have to, you have to look for it okay give me any one that is uh, is close is closer to you if you have any yellow yellow cap i want to cover my hair when i want to pray to god It doesn't matter. You are checking what I'm wearing. It doesn't matter. Anything, just give it to me. this is not beret. I know. I said just said I cannot find the beret. Okay, give me scarf. I don't want to use any designers. Excuse me. I want to cover my head. There's also one yellow here. Àwọn òfìlà pọ̀ mí náà. Òbí wọ̀ bẹ̀ wọ́n máa sọ pé wẹ̀. No, with the flour, more simple, simple and delicate. Father, eternal rock of ages, we worship you, Lord, because of God. There's nobody like you from east to west, not to south, that be exalted, be glorified forever in Jesus' name. Daddy, have mercy upon us now. Forgive any sin that can hinder this prayer, that can hinder me. I want to speak, Father, speak through my mouth, direct my tongue. Take total control. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. It is well with our spirit, somebody. Thank you for that because you answer prayer. Every plans of the enemy against our life, Father, destroy that plan. Every plans of the enemy against my platform, Father, destroys. Oppress our oppressors, attack our attackers. Fight for us, set us free, put enemy to shame. After today, anybody plan evil against me, Father Lord, useless them. Destroy them with their wickedness. So shall it be. Thank you, Father, because you answer prayer. In Jesus' name we pray. You are welcome to this platform. gbogbo ọ̀tá tó kóra jọ pọ̀ sórí platform gbogbo àwọn ìka àwọn ìkòkò apanijẹ ayé tó wà lórí platform mi àwọn tí ò kí ń fẹ́ progress tó jẹ́ pé downfall náà máa ń wá fún mi ní gbogbo ìgbà àwọn tó parapọ̀ láti fà mí sẹ́yìn gbogbo àwọn ẹni bínú ayé yìí èyí tó bá parapọ̀ sórí platform mi ọ̀run kọlù wọn olúwa dìgbòlù wọn ó lọ destroy them put all of them to shame once again i open this platform in the name of the father the son and the holy spirit but the good one on my platform those who want my my progress Those who want good thing for me, goodness and mercy will continue to be your portion forever. In the mighty name of Jesus. Thank you, Daddy. You answer prayer. In Jesus' name we pray. Edon Oshiami. Yes, because they always flag and they always ban my platform. The Lord will destroy evil that marked my platform. So you are welcome to this platform now. I call Seun Kuti. I'm going to rebook Seun. Seun Kuti, I'm going to rebook him. Because the last time when he fought with the, when he harassed police, Nigeria police, I came out and I speak for him. It's not because of him, but because of his father. Okay? We appreciate the people who have been talking, who fight for the less privileged. The father is one of them, and the mother, the mother is even the one that started. The grandmother is the one that started. You understand me? Respect to our mama. That is. Mi ìfẹ́ dárúkọ from Elayo Ransom Kuti. Ẹ And many times of recent also, Auntie Yeni work. Uh, work at the TVC. I also celebrate him. I'm a celebrator of reasons. It's not because I'm used to her or I know her face to face. I also give her the respect because she's a presenter and also is a daughter of a great legend and a family who have fought for our nation and almost been ruined for that. Thirdly, every time election, especially the election, this last election, I speak for them. We use them for many campaigns. To even speak against some people, we don't need to. I mean, that they are going to be fighting us when you say anything it's a truth. But they call it like, they see us like a uh, nobody, a daughter or a son of nobody that cannot just call their name like that, you know. And if you care is not taking just the way they try to ruin their family, they're going to ruin. But now, let me start. I'm not going to mention the great people of our country, either they are bad or good. Okay? But I'm going to I'm going to direct the word I mean I'm going to put it this way like indirectly. I'm not going to mention it. Okay? Shenkuti number one. The reason why I'm saying this in Yoruba, I mean in English, I have some people who also want to listen to me. Either the English is sweet to you or it's not sweet to you. That's your headache and I pray ẹni tí ó ń flag show me by, ẹni tó ń flag show me. ọlọ́run bá mi reduce ẹ̀dá bẹ́ẹ̀ bá mi minimize bá mi bá mi sọ ẹ̀dá bẹ́ẹ̀ di kúkúrú bá mi sọ di kékeré bá mi ọlọ́run jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ kúrú ẹni tó sọ pé wọn ò ní gbọ́ tó sọ pé ó máa di òun mi lọ́wọ́ tó pé wọn ò ní gbóhùn mi ẹni tó sọ̀rọ̀ ẹ̀ di ìkà lórí ọ̀rọ̀ mi lórí pláfọ́ọ̀mù mi ọlọ́run bu ìfọ́jú lù ọlọ́run fàjọba ẹ̀yà ọlọ́run kàn ní àbùkù ọlọ́run ṣe mọ́ṣẹ́ ọlọ́run ṣe yamayama ọlọ́run ṣe jàtijàti ọlọ́run bá wí ọlọ́run gbàgbára lọ́wọ́ ẹ̀ ọlọ́run fojú ẹ̀ gbolẹ̀ ọlọ́run ṣorí ẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní padà thank you father because you answer prayer once again in jesus powerful name we pray amen. so Ṣeun Kuti mo ti máa ń support Ṣeun kì í ṣe pé mú àmì o right i always support Ṣeun kì í ṣe pé right even wọ something is táwọn èèyàn máa ń ṣe nígbà mìíràn kì í ṣe pé right but because of some love you just have for them okay. now i saw one video mi ò dada? dáadáa ó ti tó bí mẹ́jọ mẹ́lẹ̀ mo tan mo tan filters because mi ò rójú mi dada. so mo tan mi tan filter mo tan iná sí camera. yẹn so iná yẹn ó brighten yẹn ṣó ti yẹ so for days now I saw a video a few days ago, and somebody also came to my order my platform today, last night. I saw it this morning, and I will write. I will read it for you. I saw something like that, but me was sọ̀rọ̀. So it's But before I read, before I, I continue, Alhaji say it's not uh, anybody's problem in that one nation, Nigeria. Alaji Aliko Dangote is not anybody's problem, it's not our nation, Nigeria. Okay? Your enemy are hiding. Are you getting me? Your enemy are hiding. Alaji Aliko Dangote is not your enemy. And uh, Shenkuti said something that Alaji Dangote, the trailer, because but don't hear nǹkan kan sọ weekend sister. God bless you. patronize naija god bless you okay patronize naija okay jẹ́ n sọ yorùbá dé but Alhaji Dangote ṣé wọ́n gbọ́ yorùbá is you know mi ìrẹ̀ gbá wúsá ṣé ti yẹ yín ẹ̀ ọdún wọn lè gbọ́ yorùbá wọ́n máa gbọ́ yorùbá Ṣeun Kuti bọ̀ Ṣeun Kuti mo fẹ́ address ẹ dẹ̀ mọ̀ pé Ṣeun Kuti Ṣeun Kuti gbọ́ yorùbá ó dẹ̀ tún láìkì orin ọmọ yìí ó láìkì Pinji, because a lè sọ pé. Daddy Fela ló dá Péjì sílẹ̀ we are you know but let me just speak according to the ìtọ́ about ti flow ni let me just I want to be I want to flow anyhow tó bá jẹ́ Yorùbá ìbá anyhow ó ti yẹ and I pray people will understand what I'm about to say because ẹlòmíì kolori lórí ẹlòmíì ò dẹ̀ gbọ́ ẹlòmíì kò ní kò ríran ok tó má sọ̀rọ̀ fún náà kò understand kò ń ṣe a lot of people I'm saying this to you authoritative leader Like it Alhaji Dangote it's not a problem of Nigeria and even Seun Kuti Alhaji Alinku, Dangote it's not your problem but before I continue let me read this for you I there's a message under Iwo Nina I want to read I'm coming I saw it yesterday. I even screenshot it come that's why when somebody tabati ti share nǹkan kan ẹ ní lọ síbẹ̀ lọ comment because you be fighting your goals you be fighting your helpers you always fight your helpers you find people who can help you mo bá ọmọ fẹ́ ni o i'm checking it i want to read for you. ọmọ mi o tó ní wa ni mí mo ń wá mẹ́sẹ̀gì kan bóyá ti dìde tó mo ń bọ̀ wá kọ́ mi o please share o. Share the message. I am coming. Ẹ bá mi share now. <laughs> okay no problem no wahala mo fẹ́ mo fẹ́ kà ní òní ẹ̀ yes ẹni tó kọ síbi báyìí mi ní láti darúkọ ẹ̀ i find it i found it i found it let me read it. before we continue <clears throat> torí a máa ń fẹ́ deceive we don't need to deceive ourselves a ti wà ní junction yẹn báyìí ṣé àmọ́ pé kò kúkú sí anybody tó support wa àwa máa ń support èèyàn ni kò sẹ́ni tó gbé mi báyìí o ọlọ́run nìkan ló ń gbé mi o ṣó ti yé so I don't need to hide under anything we say the truth the way it is Seun said every time Dangote cement truck driver kill innocent Nigeria Did Dangote ever come out to apologize or send condolences to the family of those people killed by a stroke driver? Shem said that now that Dangote is having problem with the Nigeria government, with its refinery, people are pitying Dangote what Shem said makes sense yeah it will make sense to those people lazy bish. yeah it will make sense i'm not saying that people dying ah first question Seun eh, Kuti the people who directly want to who almost ruin your family or ruin half of your family how many times did they ever send condolence message or sorry message to you do you ever when daddy was alive or even those people tí wọ́n rán nígbà ìwé kan mommy ti mọ́mì ìṣubú látòkè Did they ever send any message to you? I'm not saying people should be doing bad you oh. know. But let me tell you if you don't know what business is. Alaji Aliko Dangote, Nigeria don't value what, what, what they have until they lose it. Alaji Aliko Dangote is a blessing to Nigeria if you don't know. Alaji Dangote cannot come out because most of those truck driver given they've been employed. Alaji Aliko Dangote has a lot of workers. He has a lot of people. He paid money that had to be responsible for each his sin, each problem. He has a manager for cement, for sugar, for those trailers, they have managers. Do you understand? She Kuti ṣó gbọ́ abo down. Ni bati tí àwọn tó mo kọ́kọ́ bẹ̀rẹ̀ mọ̀ pé mo ti tó question kan. Àti ìgbà tí wọ́n náà ṣe tó rúdù sí Nigeria police. Ṣé àwọn family Kuti ṣé wọ́n jáde tí wọ́n wá dúpẹ́ àbí tí wọ́n wá forgiveness on your behalf? you understand me we be we amatin sọ wípé fẹlá o i know i respect him okay torí pé Thomas. máa sọ ó ti yé yín àwọn nǹkan kan tó máa sọ pé kán ṣe ní system tí wọn bá ṣe náà you understand me but we are not talking about that now now i'm not i don't want to come for you and i don't want to come for your family ṣe ti wọ́ but bọ́n ṣe sọ pé wọ́n ṣe dáadáa fún society wa náà they also do bad nínú ilé yín náà lára àwọn family yín náà máa lo against yourself these have been politicians àwọn politicians àwọn tó ti ń rú nàìjíríà this is what they have been doing to the system but i mean alhaji aliko dangote you said i'm not saying that people should be killing employing the reckless to me if any trailer any driver of truck misbehave misyan and try to ruin people or kill people eh because he's working for dangote With dangote go i mean dangote cannot tell them i mean He will not love that to go. He, he, will never, he will never encourage any driver to kill innocent citizens of Nigeria. But you know, these people working for people, do you know at times they pay some, some of them even to misbehave so that they'll be dragging Dangote. And when Dangote being dragged, the business actually, that's what they want to target because Nigeria doesn't want anything to work in their system because of some people. They are, by the time the Nigeria is working and people like Dangote also they are trying to create job opportunity the poverty people the I mean the poor poverty is going to be eradicated in the system and the rich and those who are eating Nigeria money Dangote is not your problem politicians that go to power that they are not creating job opportunity go and check all the the the poli I can mention I don't want to mention name I know the person who owns uh, a, a catching center in South Africa is in Nigeria. County center. Some of the, our politicians, they hold a lot of, I mean, hold, I mean, a lot of money. They are even the, what they call it, mall, shopping mall that Qatar is boasting of. It belongs to, some of them belongs to Nigeria. But they will tell you there that some people, they hiding, they taking the money. Some estate agents, Nigeria, a lot of things. In, in Dubai, They call me they sometime they go, I mean, some years ago, two about three years ago, somebody call me in Dubai, but ọ̀fẹ́ ni woman máa ní kí n máa polówó lé fún wọn kan wá ra lé tó máa ti ra lé ní Dubai, wọ́n máa san percentage, wọ́n gbélé yẹn wá fún direct. Nigeria owns a lot of them. Are you getting me? Káàkiri all over the world, America Canada here a lot of things ló one hidden. And that's why you also see Nigeria system. A lot of people secretly are putting out that foreign that you cannot even put mouth into their system like that and ara lédè no matter ń tara àtà síta but Dangote has money and all the money jẹ́ mi pé mo sọ authoritatively ten years ago two thousand and ten I saw Alhaji Aliko Dangote on uh, TV station I mean what South Africa what is the name of the I forgot it was you no know, during that time it was appealing to the whole world that please come and invest in my company then where more than one Nigerians were just to create job opportunity this person create job opportunity to the West Africa majority of West Africa Only ní iléeṣẹ́ Dangote if you have people three or two of Dangote in Nigeria we are going to be relieved Dangote have never been in power he have never ruled Nigeria I don't know maybe his family have been a even the family gbogbo wọn tá a ti rí láti dáńtàtà dórí Dangote they always say business their business they don go to power the people who embezzle your money a lot of things that people have been doing because ní o sọ pé kó máa pààyàn o i'm not saying that the driver the reckless driver should be killing people any reckless driver of Dangote that kill that kill somebody don't even burn the trailer burn the person kill the person yeah the person should be killed not the person not the Dangote uh, money because one gbà síbi if you cannot bring progress to the ilé iṣẹ́ tó bá gbà ẹ́ sí o bring decrease you must not demote the company I saw that video because nígbà tí gbogbo èèyàn ti they don't want to we are actually you know níjọ́ kan mo sọ pé mo ní nígbà táwọn èèyàn máa ń bó sọ fún yìí pé wọ́n ń okay ẹ lọ fògùn yín tó ṣọ̀gùn náà fi ń bá Dangote jà nísìnyí wọn ò lè fògógún wọn ò ṣe nǹkan kan o gbogbo yẹn kan tí Yorùbá kàn ní náà ni kan lọ patí kan mú gbó kan ṣe patí kan máa jùdí kan máa gbóbìnrin kiri that's what Yorùbá is doing and those days these people dey busy working up to date we are not ready to work even when we see things as is going is going to be working in Yoruba land in Nigeria they going to destroy it because they want to they want to turn everybody into kí ló fẹ́ sọ wọ́n nìyẹn on serious element they want everybody to be on serious element. Seun do you know that time I, I speak for you or everybody speak for you? It's not because you are too powerful. What you did to police Nigeria that time is wrong. Either police, but I was saying that okay, oh, bóyá torí bitterness wọn ti ní about police o, oh, about but eh, nígbà yẹn àwọn tó ṣe kiri yẹn nígbà yẹn wọ́n gbà ẹ máa marry my face to face. You don't need to feed. ìjà ẹlòmíì kẹ́ máa fi wọ́n Those people who have done that, that if you have bitterness in your life, you cannot face them but to others to bá ti less privileged for everybody lẹ́ẹ̀ máa máa face kí ni Dangote ṣe tó máa máa jáde to come apologize he has managers he has people working for him but what we have we don't value them is it the one telling the trailer the the truck driver to be doing nonsense things it's not and let me tell you also in America let me tell you there was a time I said I want to be driving truck I tried many job. I said I want to be driving driving truck yeah and they was giving me they were giving me They telling me that if I drive truck, I say I don't want to be dragging. I mean, driving from one state to one state to the another because it fetch them money. You understand me? And they say he has a lot of risk because a lot of people they block them, they cross them at the road. Arm robber also stop them. The robbers. Kí ló dé olórí burúkú nìyẹn yìí tẹ̀ ń flag yẹn. Abẹ́ fẹ́ ṣòfò ní gbogbo ẹni bá flag tó yìí. Kó ṣòfò dánú. Gbogbo ẹni tó sọ fún àtẹ̀ntó go láti my flag tó omi láti máa platform yẹn. Kó ṣòfò kọ́run fi ẹ̀ṣẹ̀ lẹ́yà kó fi ẹ̀ṣẹ̀ after all ọjọ́ tí mo sọ fún ṣeun ṣé mo gbowó mbẹ̀ ni the only thing náà ni wọ́n kọ́ lè máa sọ pé eh because they want to wọ́n fẹ́ àwọn èèyàn fẹ́ máa direct they want to be directing you they want you to do i'm not mi ò gbowó lọ́wọ́ anybody mi ò dẹ̀ ṣiṣẹ́ fún anybody but um, we are telling ourselves the truth Alhaji Dangote it's not your problem even yesterday when i was talking that nígbà tí mo máa sọ pé Lekki people when we are my you know i do speak for about Lekki i say they are sold gbàtí wọn ò tà wọn ń kọ́ kì í ṣe kì í ṣe Alhaji Dangote ló tà wọ́n the problem because wọn tó tabẹ̀ fún Alhaji Dangote let me just tell you Alhaji Dangote wá ralẹ̀ ni ó wá sanwó what about the people that is even tó ń re Alhaji Dangote jẹ tí wọ́n ń gbowó they collect like hundred million for wọn náà fẹ́ lọ lift olórí burúkú òòṣà kan kúrò nínú igbó olórí burúkú òòṣà tí ò ní dáa fún tó bá gbólẹ̀ Yorùbá jẹ́ they collect hundred million. Eh? from Alhaji Dangote pé wọ́n fẹ́ lọ fi gbé òrìṣà kó nínú gbó kò ní dáa fọ́rìṣà yẹn òrìṣà tó yẹ kó sọ pé kó parẹ́ ṣótíyé wọ́n gba owó yẹn lẹ́yìn tí wọ́n ṣe tán wọ́n wá tún sọ fún wọn pé kó má wọn ò fún wọn ní license ó ní nígbà tí ṣéun you like fights ṣéun you like fights you know Nigerians they be telling you people be hailing you ìgbà yẹn wọ́n máa sọ pé kíní kan wọ́n máa gbé eh, orin tí dáàdì ti kàn gbà yẹn wọ́n máa gbé sókè wọ́n máa lọ fi jà wọ́n máa lọ fi ṣe nǹkan kan ìdá yìí orí yẹn máa máa wí pé hmm, supporting they are not supporting you anybody supporting you kì í ṣe nǹkan tó máa ṣe fún yín they will use it to cast to count scores and tó bá láìkẹ́ they use you most of the time you are facing trouble also your name is in the court right now you are already doing about bá àbí tó you know kéèsì yẹn gan ṣóṣì wà ń court case a lot of things bí ó ṣe ṣẹlẹ̀ títí títí you know these are not good Dangote is not our problem Dangote Alhaji Aliko Dangote kì í ṣe wọn ṣe problem wa Alhaji Aliko Dangote wọ́n ní ọmọọṣẹ́ wọ́n ní àwọn a lot of managers a lot of people working for him you understand me working for him and a lot of people invest also in the company they have a lot of people tí want to run franchise there both outside the Nigeria, both Africa and over even abroad. If also in Nigeria. Is creating job opportunity. I'm not saying the, the Dangote truck should be killing people. The Dangote truck should be killing people. I'm not saying that. And I believe because the moment the Dangote truck has a problem also, don't forget that it's also a problem. It's another shortage torí pé tí wọ́n bá many trailer wọn ni wọ́n ti sun mi ò sọ pé kò trailer yẹn kò wà more important than people but at the same time ẹni tó wà ní tó wa trọ́ọ̀kì because àwọn tó máa ń wa àwọn tó máa ń wa trọ́ọ̀kì àwọn tó máa ń wa mọ́tò yẹn wọ́n máa ń mọ̀mọ́ fèsì àwọn mọ́tò ìwọ́n tó bá ti wa mọ́tò dáadáa ní a ti ṣe taxi ní nàìjíríà so ta bá fèsì trailer mi báyìí trailer mi lè kàn rí ẹ ó ń bọ̀ báyìí ó ti pòun fẹ́ súnmọ́ kìnìyàn wákàn gbalẹ̀ ní ẹlòmíì ni a lọ fèsì mọ́tò míì tó ń bọ̀ ìyẹn ò mí kò mí pé bóyá ẹni tó ní tírélà yẹn ló sọ pé kẹ́niyẹn lọ fi jáàmù àbí kó lọ fi pààyàn ẹni tó ní tírélà tó ìbẹ́sẹ̀ owó ẹ̀ kò ní sọ pé kówó ń crash kówó ń jóná ráíráí kò sí. let me tell you when i listen to the story of Alhaji Alingo Dagote, he has money i think they say he is the richest man in Africa àbí bẹ́ẹ̀ kọ́ wọn kì í oppress àwọn èèyàn he is not an oppressor he create job opportunity for people in Nigeria I know you don't like what I'm saying. If you don't like it, ẹ̀yin tí mo ti like nǹkan tẹ́yin tẹ́ ó ṣe dáadáa, mi ò jẹ́ ní owó yín àmọ́ jẹ́ náà láyín ni. Mi ò jẹ́ ní owó yín mo dẹ̀ ti máa sọ, you cannot hug me. And I mean, you cannot hold me and you cannot tell me what to do. Lẹ́kí eh? ibẹ̀ yẹn ni bàbá ọmọ mi ń sin wá, mo ti sọ, kì í ṣe gbogbo ikú tó pa tí ó ń pa àwọn èèyàn níbẹ̀ kì í ṣe Lágòtì lo pa wọn. They, they, they've been fighting secretly àwọn mafia tó kọ́kọ́ tẹ ibẹ̀ yẹn dó wọ́n ti ń fight secretly you understand me wọ́n ti ń fight secretly ti pẹ́ because àwọn tó wà ń bẹ̀ jẹ́ novice wọ́n jẹ́ ọ̀dẹ̀ wọn ò mọ nǹkan kan but lára wọn náà tó gbọ́n díẹ̀ díẹ̀ ni wọ́n mú múra a lot of problems ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà àwọn kan sá pamọ́ wọ́n dẹ̀ ń ṣe ìkànnì ẹlòmíì lè má máa rí tán bá ń sọ̀rọ̀ pé wọn ò sí bọ́dà torí àwọn míì máa ń bínú wọ́n ní bọ́dà bọ́dà nǹkan wọn ò sí bọ́dà yẹn o nítorí pé bọ́dà tó bá jẹ́ pé wọ́n sí bọ́dà ń sìn oúnjẹ máa ṣì àwọn oúnjẹ tó ń fẹ́ lọ kó wọlé ní bọ́dà yẹn ṣé wọ́n fẹ́ san wọ́n san duty ẹ̀ fún nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ṣé oúnjẹ tí wọ́n kó wọlé tí wọ́n máa lọ kó ní other place yẹn ṣé wọ́n patronize country wa àbí wọ́n patronize other country àbí wọ́n kàn fẹ́ ṣílẹ̀kùn sílẹ̀ so that Nigeria a lot of our things a lè wọ́n lè máa jí kó dáadáa náà. báwo ni Ṣeun Kútì ṣe mọ̀ pé how do you know wípé wọn ò ní Dangote ò lọ sí i mean wọn ò lọ send a condolence message to those people wọ́n ní kó ṣe dandan gé Dangote débi tí wọ́n bá ti tí trailer wọn bá ti ní accident wọ́n ní ọmọọṣẹ́ pọ́n wọ́n ṣe ni wọ́n ní thousand of workers it has to be there before kan tó mú àbí o kàn fẹ́ kó jáde because you like gbogbo yẹn máa ń like láti máa order èèyàn pé you have to do this you have to do that èèyàn mélòó ni ìwọ jáde wá bẹ́ẹ̀ nígbà tó fọ́ nàìjíríà bàmí tó ṣe yàmàyàmà pẹ̀lú nàìjíríà police all of us are supporting you here do you think i'm, actually loving what you did that time i just love it even that time gan tí bá it's not everything we, we love mama ramsom mama fún mi gangan mama yẹn gangan gangan la like mama màmá ṣó ti yẹ yín mẹ́rin màmá Rason Kuti tó bí bàbá tó bí Fẹlá ẹ ti understand Fẹlá is a very radical person but eh, téèyàn bá radical ẹ wọ́n ṣe ṣe bàbá Fẹlá náà ẹ bí wọ́n ṣe wọ́n wọ́n jẹ́ ó yẹ kó ṣì wà láyé báyìí náà àwọn tó ṣe wọ́n yamayama wọ́n ṣì wà láyé títí dìsìn because wọ́n ṣe ayé wọn tó má gbógun tìyàn too much and I do. although you, all of majority of you don't fear, you are not afraid of death. You always love to cause trouble because I don't you know understand me because trouble no near ẹ̀mí títí ẹ̀ trouble want some people cause trouble they cannot solve the problem they will cause just to so cause the problem they can't solve it I'm not saying the Dangote truck is an insult yeah some people because you just hate people just believe down down because people are fighting Travel, uh, mm, eh, travel tribal fight ni kọ́mọ àti pé come kan ń gbádùn àwọn you don't know ṣé kí n sọ kankan nígbà tí àwọn EFCC tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà yẹn tó máa ní kí wọ́n kó àwọn èèyàn àwọn tó ti lọ sí power ṣé wọ́n kó anybody we are not talking about those ones the only ní refinery tí wọ́n tún ti yẹ tán báyìí sí wọ́n máa ní kán pọ̀wọ́pọ̀ kán lè bàjẹ́ kó má bàa ṣá function ni àti pé wọ́n ṣe é pè títí àwọn east west and north and south yóò bá ṣiṣẹ́ ṣé ti wá ò tí orí tí ni tán tún ṣe sí kiri yẹn kò yẹ kó ṣiṣẹ́ kíkan tiẹ̀ ṣiṣẹ́ kó tiẹ̀ work once But people were saying that eh, he has to kiri kan eh, now eh, the the the the one the Nigeria should kiri kan kiri kan eh, Igbadakudo baba ṣaṣun you know all those things. Wo ṣeun mi ò sọ wípé kan fi mọ́tò pa èèyàn mi ò support anybody lost in their life Oh, from the trailer but Alhaji Dangote is not the I mean he's not the driver he's not even the manager he has thousands of managers every department have manager Must Dangote come out and say apologize? Seun Kuti, this is an insult. Ìwọ gan, ìwọ gangan. Ìwọ gangan tó ti da ilé iṣẹ́ sílẹ̀ yàtọ̀ sí pé kó máa jó owó náà máa gbogbo àwọn tó bá jó ijó ẹ̀ tó bá kọrin ẹ̀ wọ́n wá náwó fún ẹni kò sẹ́ni tó ta ló employ o lè láwọn tó ń lùlù tó bá ń ṣe kinní kan tó máa ma fún lówó ṣé o dá lè iṣẹ́ sílẹ̀ ni ṣé o dá lè iṣẹ́ ni despite that a sì claim right fún ẹ nígbà yẹn pé o oh, ṣeun ipe it's not ipe eh, bó ṣe ń bínú yẹn àmọ́ pé kò dáa go and check my my video i said it's not actually good but gbogbo nǹkan tó ti ṣe fáwọn family ó lè máa ó lè máa aggravate anger yẹn kó máa rí ọlọ́pàá kó máa feel bad like me people who kill the father of my baby look at what they have done to me some people àwọn wèrè kan wọ́n jí mi lówó láti look at what i'm going through i left my country i left nigeria where i was born the problem started we don't know Yes, I'm just telling you the secret of the problem that we face. The father of my baby was working. They detected a, a oil ní Lekki bí tí wọ́n wà yẹn. Ìgbà yẹn wọn mi ò tí ì rò pé Dangote ṣì mọ̀. Àwọn Mobi ni father-in-law mi wà nínú àwọn tó tó front tóró òun náà ti ṣe politics rí ó dẹ̀ kàwé. Dẹ̀ òun ló front ó wà nínú àwọn tó front tí wọ́n sùn Mobi. Mobi ni wọ́n sùn gbà yẹn. I'm telling you the story they actually the reason why everybody gang up to finish my me they want to finish me up it's not going to be up it's not going to done kò ní you know at times you may be fighting wrong fights you ma wá kọ́ kilo wò pé time ló ṣẹlẹ̀ wọ́n táwọn olórí burúkú àjẹ́ àtòṣó náà tó bá ṣe tán táwọn àwọn principality àtàwọn alágbára òkùnkùn kan tó ń pera wọn ní èèwọ̀ tàbí omi tí ẹ mọ́ kọ́ tá máa pè wọ́n tó bá kàn ń ṣèkà àwọn àjẹ́ náà àti èmi náà máa sọ pé àwọn làwọn ẹgbà ń bẹ̀ irọ́ mà ni níbi tí àwọn politician bá bẹ ìjà tó jẹ́ pé secret fight wọ́n ń jọ tó ń fa ìjà àwọn mafia ń jà tí àwọn kan máa máa claim ogun yẹn sórí ara wọn now let me tell you normally bí mo ṣe ń sọ̀rọ̀ lórí platform kò ṣe pé torí pé people don't want me to talk they know exactly what is happening now they don't want me to talk but at the same time some people just want to bring themselves down come and say pé wo orí ayé orí bó ṣe useless gbogbo ẹni tó dẹ̀ fẹ́ ikú fún mi tí wọ́n bẹ̀ tó gba owó láti wá bà tèmi jẹ́ tí ẹ máa bàjẹ́ last last ní adábí tí mo bá ṣe bẹ́ẹ̀ fún yàn tí bàbá mi bá tẹ̀ ṣe bàbá mi ò tiẹ̀ ṣe é torí kò ṣe politics àjòwò politics yìí láyé wa bá ṣe wà yìí people should more. let me just tell you now maybe if you don't know because mo ti ń wádìí pé kí ni ìdí ogun tí ó ń ja èmi tó ń dẹ̀ tún fẹ́ fi finish èmi àtọmọ mi up wọn ò kọjú sí ọmọ mi ọkùnrin wọn ò dẹ̀ lè kọjú sí but wọ́n rí nǹkan kan ní ayé ìsàwọ̀ àti ọmọ mi obìnrin tẹ́mi ò mọ̀gbà tí mo ti ní oyún kí n tó lóyún ni wọ́n ti rí epo níbẹ̀ yẹn fada in law mi kó tó rí omi yẹn orí omi náà ti kọ́kọ́ rìn wọ́n ló ń ba omi wọn jẹ́ ó ti pẹ́ kémi kan tó pàdé ọmọ wọn wọ́n wá gbé kèsì yẹn wọ́n sùn wọn sí court wọ́n lọ sùn Mobi gbà yẹn wọ́n ní Mobi ní problem yẹn ti wá ẹni tó sọ fún wọn ní pé Mobi ní problem yẹn ti wá kẹ́ ẹ lè mọ ibi tí nàìjíríà burú sí àwọn tó bá ń ṣiyẹ́ wọ́n á tún máa gbà ẹ́ ó ti gbọ́rú ẹ̀ rí wọ́n á jókòó tí àwọn ló ń ṣiyẹ́ o àwọn ló ti máa dàrẹ́ẹ̀tì ẹ bó ṣe máa ṣe wọ́n dẹ̀ ti mọ̀ pé ibi tó ń kó dàrẹ́ẹ̀tì ẹ lọ wọ́n ti mọ̀ pé òní rọ́nà ń bẹ́ẹ̀ but wọ́n á direct ẹ̀ wọ́n á sìn ẹ́ débì kan wọn ìgbà tí wọ́n bá ti wá rí i pé wọ́n ti sìn ẹ́ débì kan wọ́n ń lọ wàá máa lọ wàá ti gbàgbé pé ìmọ̀ orí pé wọ́n wà lẹ́yìn ẹ̀ wọ́n ti padà wọ́n ti kọjú síbòmí wọ́n ti lọ kó tó wẹ̀yìn wò wọ́n ti disappear now let me tell you wọ́n wá disa wọ́n wá lọ gbé epo yẹn wọ́n wá sùn àwọn mobisi court bàbá tó bí ńlọ mi fada ńlọ mi yẹn òun ni àwọn èèyàn máa ń dàgbà lójoojúmọ́ àwọn politician náà míì ti hóòdù ń sì tó yẹ pé àwọn nínú wọn ni wọ́n ń lò àwọn níní wọn tó ń lò ń sin gbà yẹn wọ́n lè má ẹ̀ sí ìwà kó má jẹ̀ tí ì sílẹ̀ sí sẹ́yìn he's a politician also and he's in APC so ó wá di ní ọgbà yẹn òun ló ń head wọn ó wá ń lọ sí court ọmọ ẹ̀ ní ibi ibẹ̀ yẹn báǹkì kékeré yẹn tó wà ń bẹ̀ ọmọ ẹ̀ ló head ẹ̀ tó jẹ́ bàbá ọmọ mi tó jẹ́ ní tèmi fẹ́ nígbà tó head ibẹ̀ yẹn in fact a lot of mo ẹni tí àwọn tó wà nídìí ọ̀rọ̀ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ní òun mú eléyìí mú eléyìí gbogbo pátá ni mo mọ̀ báyìí o I know all of them politicians mafias and our people that you lift up but tí orí ìwọ̀n kankan tí mo kàn mọ̀ ni pé àwọn evil people wọn ò kì í change irú ọ̀rọ̀ tí mo ń sọ yìí lónìí báyìí sí so some people that are evil they will see like challenging them but I believe that even tó bá jù mí lọ mo gbàgbé pé ọlọ́run tó dá ayé <laughs> ọlọ́run tó dá gbogbo àgbáyé tí a rí ó ju everybody lọ ìyí tó bá lè ṣe fún mi tó lè ṣe gbé mo gbàgbọ́ pé ọlọ́run lè ṣe bẹbẹ èyí tó jù bẹ́ẹ̀ lọ fún ẹ̀dá tó bá ṣe anything tí ò dá tó bá ṣe fún mi ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ fóun àwọn ó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn now bàbá ọmọ mi nígbà yẹn òun ló hẹ̀dìbẹ̀ yẹn bàbá àti tiẹ̀ ó kàn ń ṣe wọ́n ti sú ilé ẹjọ́ torí ngbà yẹn gan òun ogo ò ní mọ̀ pé wọ́n mọ̀ọ́mọ̀ gbé ọmọ ẹ̀ náà síbẹ̀ torí màá tó ti ń sùn mọ́bì tó ti ń tẹ̀lé wọn lọ sí court the court the case court case afẹ́ lò tó twenty or fifteen seventy years ní court at the end of everything justice Oguntade ló wà ní charge wọ́n cancel ẹ̀ báyìí ìgbà tó wá yá tọmọ ẹ̀ tó wá tó wọ́n wá gbé ọmọ ẹ̀ lọ síbi lẹ́kì yẹn ní ibẹ̀ yẹn gan bíbí kò kò kò kò dàbí bank you know báǹkì ni kò ju fúláàtì lọ ó wà ń bẹ̀ torí ngbà míì tó bá fẹ́ lọ gbó tó bá ní wọ́n gbé ọ̀fíṣà ka ẹ̀ jáde ó máa ní kí n gbé mọ́tò wá fún un ó máa ń fi pásọ́nà kà mí ó máa lọ fi gbé owó nílà a lọ gbé owó ní Èkó resort a lọ gbé owó ní ọ̀dọ̀ gáàsì kan tó wà lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn iléeṣẹ́ tó wà ń bẹ̀ nìyẹn àwọn tó kọ́kọ́ dé síbẹ̀ yẹn do you understand ọ̀rọ̀ yẹn ṣe ń yé mi ni èmi ò níjà kankan wọ́n ti ṣe nǹkan tó fẹ́ ṣe o but junction tó kàn dé náà ni pé let people be let the poor breathe ó ti yé yín ọlọ́run má ṣe mi ní poor person but lára àwọn poor tó máa fẹ́ ka poor náà ni mo wà báyìí àtọmọ mi pápá wọn máa jẹ káwọn èèyàn breathe ni ẹ̀yin náà kẹdẹ kẹjẹ kẹ tí a bá ti jẹ tẹ bá tún wá jẹ poor àwọn tó bá lè ṣe help tó lè create job opportunity because gbogbo àwọn ìjọba ìnáwó wọn create job opportunity tó bá create job kan ẹ wo ìjọba tó wà ń bẹ̀yẹn sí ìjọba tó wà ń bẹ̀yẹn sí bá a bá tiẹ̀ nominate wọn gbogbo àwọn to kàn pay fún wọn gbogbo náà sunkún àwa náà ta wà mí báyìí ogun lè ara ní ọ̀tá wa ni despite pé wọ́n mọ̀ pé gbogbo àwọn ọmọ tó jẹ́ APC yẹn ni wọ́n ti jà wá lólè wọ́n halẹ̀ lójú títì bẹ́ẹ̀ pé kò sẹ́nibọ́dì tó máa lè gbà tó máa lè ṣe nǹkan kan fún wọn Koko Zaria sọ pé nísìn kò sí nǹkan kan tẹ́nibọ́dì máa ṣe fóun tó fọ́gò lórí èèyàn face to face àkàmúyẹ náà ti pa kò dẹ̀ sẹ́ni tó máa mú wọn nìyẹn meanwhile wọ́n lè rọ́ọ̀pù èèyàn kẹ́niyẹn wà ní ẹ̀wọ̀n báyìí nítorí pé kò sí èèyàn lẹ́yìn ẹ̀ torí pé wọ́n bèèrè pé bóyá ó sọ tòótọ́ You are speaking the truth. The enemy of Nigeria are the people who want to do things right. The enemy of Nigeria are those who are speaking the truth. Are who are doing right, to me. right things. Let me continue the story. Now, ọ̀gbẹ́ni yẹn wà lórí ẹ̀, ó wà ní ibi bẹ̀yẹn. Bẹ́ẹ̀ a máa lọ gbówó ibi owó ńláńlá like a pound. Wọ́n wá tún fún target lára nǹkan tèmi àti ẹ̀fì dọ̀rẹ́ nìyẹn. Like a pound, Èkó tourist àwọn ọmọ Ghana náà àtọmọ Togo wọ́n wà tó ń ṣe tó ń ṣe mánéjà níbi ibẹ̀ yẹn àwọn kúùkù àwọn oríṣiríṣi I don't want to talk much I don't because I promise not to mention names but all the people who be àwọn tó wà nídìí ọ̀rọ̀ wa wọ́n múra wọn náà bí mo ṣe ń sọ̀rọ̀ sí yín àwọn èèyàn mọ̀ àwọn èèyàn máa rè pé bóyá mi ò mọ many things but èmi mo máa ń wádìí òdìdó mo mọ mo dẹ̀ ti ń sọ̀rọ̀ ìwé ni mo dẹ̀ ti wà lórí ọ̀rọ̀ tipẹ́tipẹ́ tá a bá ti sọ pé wọ́n ti sọ̀rọ̀ lẹ́kí o wọ́n ti sọ̀rọ̀ lẹ́kí gbàtán gbàtàn tà ń kọ́ láti bìgínì àwọn tó wà nídìí ẹ̀ ok má jẹ́ kí n break ẹ̀ kí n ṣàlàyé fún ṣeun torí ṣeun mo fẹ́ kó rí di tó bá ti come across video yìí i want you to read it i want you to listen to it o. bàbá that my father in law òun ló ń front lọ sí kóòtù wọ́n pú ọ o gbogbo gbà yẹn gbogbo nǹkan ilé ti já gbogbo nǹkan ti ó ti ṣe gbogbo nǹkan ti kò sówó mọ́ nígbà tí mò ń sọ wọ́n ti ṣe politics wọ́n ti ṣe bóyá deputy of kiri Lagos state ṣé o ti yé nígbà tó fà you understand me gbogbo nǹkan ti dáhùn gbogbo eléyìí àwa la ńgbà ta lè fẹ́ sáfà ìbí mo send owó sí wọn tí mo ní kàn fi tún léṣe kò sí nǹkan kan owó de board tó bá need owó nígbà yẹn torí pé èmi ń rí ṣe díẹ̀díẹ̀ máa fún wọn lówó wọn bá fẹ́ lọ sí court náà ọmọ wọn náà máa fún wọn lówó nígbà míì now àwọn ò mọ̀ pé àwọn tí ó lọ sí court yẹn wọ́n ṣe lọ sí court tó ń dragi àwọn mọ́bì yẹn the people tí wọ́n drag mafia ni wọ́n wọ́n ti rí ilẹ̀ wọn pé ilẹ̀ wọn àwọn mọ́bì ni wọ́n drag wọn mọ̀ pé epo ti wà nílẹ̀ wọn ṣebí ten years ago ni wọ́n ṣe ìtabẹ̀ yẹn fún Dangote tí problem yẹn ti wà tán ti finish ara wọn dànù mẹ́ẹ̀ the father of my baby was one of the, those people they would have used for the sacrifice and that's why you see today even when I was in, in Canada they still make me cry you can see me also gbogbo àwọn APC àti gbogbo wọn pátápátá ni wọ́n ṣèkà fún mi rẹ̀ kí ni wọ́n ṣe fún wọn wọ́n ń bò sí káàkiri there is nothing instead of them to give me money ọ̀dọ̀ àwọn ìyá wọn tó máa lè ṣe burúkú fún wọn máa tún gbé láti máa ní kó máa kọjú ìjà tiwa. do you understand so if you are seeing Dangote like enemy of your life of Nigeria now or of Yoruba you are just deceiving yourself the enemy of yourself wọn mo jọkọ béèrè enemy of Kuti ṣé Yoruba. ni i mean ṣé Dangote ni enemy of Kuti Abi ẹ lọ́ta aráàlú ẹni lọ tẹ̀yàn strong enemy ní ìjọba tó wà nílẹ̀ yìí ilé bàbá mi tí mo tún sọ pé mo díẹ̀ díẹ̀ gbà tí mo kọ ní two àbí nineteen ni mo sọ pé mo fẹ́ tú ilé bàbá mi ṣe APC ra I mean APC ọmọ eh, ọmọ brọ́dà mi PDP wọ́n support ẹ̀ oríṣiríṣi nǹkan lójú mi ti rí ní orí bíbà simply because a máa tún sọ fún mi sọ kiri o sọ kiri kan o kó lè mọ̀ pé mi ò support kiri o I don't support killing. I always say that stop killing, stop doing terrorism, stop doing this, stop doing fraud. Everybody bad thing mo mo against. Kò lè kúrò nílùú o, ṣùgbọ́n ẹ̀wọ̀n kan, a gbọ́dọ̀ reduce ẹ̀, ó gbọ́dọ̀ reduce by seventy percent. Tó bá jẹ́ thirty percent of crime ló wà nínú orílẹ̀-èdè, then you are you are going to people of this country are going to have peace. But tó bá ti ní seventy five to eighty percent of crime in your country, the country is in danger. Ṣó ń gbọ́? Ṣó ń gbọ́ ṣeun? Because ní gbogbo àwọn atrocities ibi wọ́gbọ́n bírù nǹkan tó ṣe ń gbà wọ́n fún ẹ̀gbà tó wá débẹ̀ bó ṣe ṣe fọ́lọ́pàá no i speak for you because tó bá ti jáde báyìí that one na crazy na kìnnìkan jẹ́ kí n sọ fún ẹ mi ò fi boast o ó mọ̀ pé ẹ eh, sábà tó sọ níjọ́ pé mi fúnra mo sọ pẹ̀lẹ́ nu mi ní ìgbà tí Fẹlá ń rìn dáadáa kẹlẹ̀ mi pa àwọn ọlẹ́yìn Fẹlá pọ̀ but thank God lónìí mo ọmọlẹ́yìn Jésù ni mi mo máa ń mugbó dáadáa mo mugbó wọn tí mo tún mugbó débi pé ṣé mo pé tó máa fún wa ń bíbélì ń gbà yẹn ṣé mo pé ibìkan nínú bíbélì ó dàbí rísílà máa tún ja mi kò forgive ọlọ́run ṣe forgive mo kàn ń sọ fún ẹ ní o ṣé ti understand lónìí tá a bá kú tọ́lọ̀ máa gentle wa tá a bá sọ tòótọ́ don't hate us and tá a bá àwa tọmọdé bá ń gégi nínú gbàgbàlagbà ló máa mọ ibi tó máa wó sí ṣé ti yé i know we want things a fẹ́ keep peace wà lórílẹ̀‐èdè wa despite that àwa ti pay a lot of price bẹ́ẹ̀ ṣe pay price nínú lẹ́yìn wọn àwọn tó dẹ̀ ń san tó ń fi àwọn èèyàn san ka price yìí èmi ò dẹ̀ ní pay price kan fìyà jẹ mí i pay price the father of my baby tó ń pa yẹn is a loss I owó mi and business mi tó ń bàjẹ́ is a big ones too wọ́n ní àwọn plans wọn ní fún mi tó ṣe ń yé mi àwọn gbogbo tó ń ṣe fún mi tí mo jẹ́ pé mí nínú wọn mi nílé sọ lórí media to God who made me i can't tell some things on this media bàbá yẹn tòtòrí ẹ̀ ó ṣe èyí mi pé tòtòrí bàbá tó ń lọ sí kóòtù tó ń sún àwọn mọ́bì tí ò dẹ́ ń ṣe mọ́bì ló ní problem pẹ̀lú omi báyìí epo tí ó wà nílẹ̀ yẹn ló ń jáde sórí omi but àwọn tó jẹ́ tó ti yẹ tó ní gbogbo àwọn làkàpá resort gbogbo tó ti ra gbogbo bẹ́ẹ̀ yẹn wọ́n ti rí wọ́n dàrẹ́tì pásọ ògúntadé nígbà àwọn bàbá tó jẹ́ novice yẹn bí àwọn in-laws mi yẹn wọ́n máa sọ fún wọn pé kó sùn mọ́bì sí court níwà wọ́n ti mọ̀ pé wọ́n máa jẹ̀bi tó wọ́n mọ̀ pé mọ́bì kan ló ní problem ló ní problem yẹn wọ́n mọ̀ pé epo láti ilẹ̀ wọn ni wọ́n dẹ̀ fẹ́ fi system wọ́n ti gàpá lórí bẹ́ẹ̀ so wọ́n àwọn yẹn tí wọ́n fà ń bá wọn jà síkírìtì wọ́n máa ní kó máa lọ kóòtù kó máa lọ kóòtù gbogbo àwọn ọmọ wọn tó bá ṣe dáadáa tó bá wà nílò ìbò wọn wọ́n máa ránṣẹ́ débẹ̀ dé wọ́n máa yọ ayé ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ ni mo sọ ọmọ bàbá yẹn kì í ṣe bàbá ọmọ mi nìkan ni wọ́n dì pẹ̀lú ọmọ àyè tó tẹ̀lé gan tó lọ sílùú òyìnbó ó wà níbẹ̀ for how many years tó ń bá yẹ tó ń di ọwọ́ ẹ̀ mú sílẹ̀ tọ́dà sì ń lọ tí wọ́n jẹ́ kó rí nǹkan kan ṣe It's not because the man is bad, but because the man is what? He's fighting against principality the rulers of darkness tí ò rí àwọn tó wà lẹ́yìn ẹ̀ mafia wọ́n wà lẹ́yìn ẹ̀ wọ́n target ọmọ ẹ̀ wọ́n pa bàbá ọmọ mi bíbá orúkọ mi wà lórí mídíà ìpè mi mo pa wọ́n kọ́ sí Auto Bola kí bébí màmá tó máa ṣe tó wọ́n á tó dúró tiẹ̀ wọ́n á tó máa sọ fún mi pé wọ́n ló ṣe kinní táwọn ṣe yẹn. are you understanding èmi gan mo wá bẹ̀rẹ̀ sí move from one place to the other and i was thinking that àwọn olóńṣe mi àwọn olóń disturb me they go after me they go anywhere you go they go after you and they are connected let me tell you you know now. nígbà tó wáyá wọ́n set mo sọ lánàá wọ́n set bàbá ọmọ mi up wọ́n ṣe set ẹ̀ up tó ń fẹ́ gbé kúrò tó ń torí pé nígbà tó ti wá rí epo yẹn wọ́n wà wípé wọ́n fẹ́ process ibẹ̀ pátápátá torí wọ́n ní carcass ẹ̀mẹ́ tó ń gbé wá wọ́n wá gbé mo tún sọ lẹ́ẹ̀kan sí ọ̀gbàrá kà sí wọn ọmọ àbúrò àti dúpẹ́ alákìjà kò yé mi gbogbo gbà yẹn a pé we are going through trouble bí wọ́n ṣe rán alágbọ̀n wá sílé wa ọlọ́pàá kó wá bọ́ọ̀sì lé wa èmi Bọ́lá Fọláṣadé wọ́n ti máa rán ọlọ́pàá wá many times tó máa ní kó wá bọ́ọ̀sì wa kó wá ká bàbá mu mi tó máa ti sọ fún mi pé wọ́n bọ̀ báyìí máa sọ fún pé kúrúkú tó máa kú èmi nìkan àtọmọ mi báyìí Ọlọ́run ló ní wọn fìbọn pa mí dànù sínú ilé tó máa ti tó máa ti ń bọ̀ àwọn sars wọn yẹn wọ́n ti mú aṣọ pupa àti red wọ́n ti so mọ́ mọ́ aṣọ yẹn mi pé if you try nonsense you are at your risk káàdẹ̀ jalè amúnọ̀bá wà ní títì ìbọn rẹ́ẹ̀dì àwọn ak forty seven ni àwọn ọlọ́pàá máa kó wa tán ti threatening bàbá ọmọ mi tó bá yẹ pé wọ́n ti rí gbà wọ́n lè ní kan fi systematically kan yìnbọn fún ti pẹ́ tọ́lọ́run ti máa ń lò mí fún tí màmá ẹ̀ náà dá sí gbogbo wọn tó máa sọ fún wọn tó máa ní wọ́n máa lọ parapọ̀ sí gbogbo táwọn kan máa sọ fún wọn pé ẹni yẹn wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ bàṣẹ́ lọ́wọ́ ẹ̀ ni ẹ̀ wọ́n ti sọ pé wọn ò ní gbà o ọ̀n tó bá ṣe kíní kan wọ́n máa sọ fún wọn brainwash gbogbo wọn náà you know this thing this stuff mafia òun náà máa ń pè àjálẹ̀ tí máa ti dárúkọ àjálẹ̀ hey àmọ́ àjálẹ̀ shut up your mouth àwọn mafias àtàwọn èèyàn tó ń rú lórílẹ̀ wa majority of them náà tó jẹ́ ní yorùbá ẹ̀mí ìsọ̀tà haúsá wọ́n wà nínú àwọn gbogbo nonsense. so náà gbogbo ogun tó dẹ̀ fẹ́ gbé ti dangote àti sọ majority of the whole sí nǹkan tí a fẹ́ sọ àlegbèjà dangote because dangote is a very powerful man yes both home and abroad and he's a businessman and he's not a lazy person kò dẹ̀ kó dùn kò dẹ̀ kí n ṣe oppressor Yorùbá we are oppressors Yorùbás we are oppressors we do evil to ourselves we destroy people's things we destroy people's business we don't want progress of anybody tó bá jẹ́ Yorùbá ni Dangote ó possible kó má grow to that extent wọ́n ṣe fẹ́ kó grow tó bá ti lóun fẹ́ grow ni wọ́n máa já wálẹ̀ èyí tó máa relieve Nàìjíríà tó máa jẹ́ kó ojú Nàìjíríà ti ẹ̀ fáìn díẹ̀ sí wọ́n fẹ́ make sure pé kò ṣeé ṣe and you too you said eh, Dangote should come out and come and apologize how many apology làwọn èèyàn tó ṣe ìdílé yín ní burúkú how many apology náà ti ṣe fún ẹ náà ti ṣe fún yín ìwọ náà gbogbo àwọn nonsense to ti ṣe lórí media apology mélòó ló ti grant to the whole Nigeria police I mean community pé we are sorry for what you have done you are still justify ẹ justify ara yín and I want to tell you Seun Kuti don't let anybody use you for scores because daddy doesn't live long he's supposed to live more than that although he fulfilled destiny but he faced trouble ní ayé tó wáyé do you understand because njọ́ tó máa rìn látọ̀bá lélẹ́ déjìbówú you know that i'm a fan of your father i even know one girl that love your father that dated your father very well but that is bygone i'm telling you okay and we love the story and we have we have àti help yín èmi bola Fọláṣadé àti help yín many times put him out sí ọ̀rọ̀ tí ó yẹ ká gbà tó máa tó máa sọ pé wọ́n máa tún bínú eh, why you you are just nobody eh, why you put him out do you know if they relieve if they leave all this um, the original EDD and the father of my baby gan tó bá ṣe tó bá fi wálẹ̀ nígbà yẹn tá bá ń grow àwa náà máa ti jẹ́ somebody lónìí but some people they want to make you not to be somebody they want to ruin you not to be somebody so that they can be calling that name of you are nobody. Dangote is not our problem in the room the thousand of people who are going to work in Dangote refinery now let me tell you something the way they want to use it system tó fẹ́ fi gba abẹ yẹn tó fẹ́ fi gba àbí tó fẹ́ fẹ́ ṣe yẹn nísìn náà àwọn èèyàn tó bá máa tún wọbẹ̀ náà tó bá ṣe politics kó o ti fi ogún kó o ti fi ẹ̀mí èèyàn púpọ̀ sílẹ̀ láti láti fi ṣe ètùtù wọn ò ní gbà ẹ́ síṣẹ́ mẹ́yìn kó o tó jẹ twenty tó fẹ́ lọ gba tó bá fẹ́ lọ gba iṣẹ́ hundred two or two hundred thousand níbi bẹ̀yẹn èèyàn bíi mẹ́wàá lè ti kú nínú ilé ẹ̀ kó tó di pé oríṣẹ́ yẹn gbà níbi tí àwọn tó jẹ́ wicked wicked souls of our country i'm sorry to say this they are kò ń ṣe rọ́ o lára àwọn tó jẹ́ wicked souls sí country wa our politicians are part of it go and check it majority of them ní ẹ̀ǹgbà tí láti bí twenty years ago yẹn nígbà tí Dangote sọ pé òun wá owó tó ń lọ káàkiri seeking for assistance all over ó wá South Africa bàbá yìí ó wá South Africa mi rí wọn báyìí wọ́n máa jókòó mo lè sọ aṣọ tó ń wọ̀ níbi abm kínníkínní kan bẹ́ẹ̀ mi kí lórúkọ news ya South Africa yìí tó ń sì fún owó tó ń fẹ́ fún kínní kí business wọn lè grow go and check the politicians wọ́n ra wọ́n ra gbogbo ogun create job opportunity create job opportunity for other countries Nigeria politicians they create job opportunity for other countries sending systematically sending their people abroad also a, just, a lot of country wà ní a lot of iléeṣẹ́ wà ní Canada tó yẹ pé franchise owó tó to níbẹ̀ tó pọ̀ jù Nàìjíríà níbẹ̀ yes America ńkọ́ ó lọ bí rẹ́rẹ́ and they are not creating that because they believe that people are going to query them how did you get it but see Dangote I'm sorry to call him by name Alhaji Aliko Dangote kò ń ṣe òjò tí òṣù tí ó rọ̀ ó ń ṣú kó their family mo lè sọ dáńtàtà wọ́n ti wà nítò business àwọn ò like business ilẹ̀ Yoruba. mi ò condemn ilé mi tẹ́ bá sọ pé mo condemn ẹ ṣe àkókò rí pé ẹ support me. ẹ support me. ẹni tó bá dẹ̀ support me. sọ pé wọ́n support me. o so i have my freedom of speech i have legal right over it Yoruba ò support mi yorùbá gbogbo nǹkan tó ń fún yorùbá tó ń fún wọn mẹ́ẹ̀ tó máa ń fún yorùbá wọ́n social media mi it's not because i'm a bad person because i'm a good person somebody kò kọ́kọ́ so kọjú sí ọ̀kan ṣe yan lórí legally èmi ló yẹ kàn ṣe because àwọn èèyàn ṣèkà fún mi mo ní wọ́n jà mí lólè and i'm been saying it for the past six years kí ni wọ́n ṣe so i'm telling you authoritatively Seun Kuti Dangote is not our problem okay i'm not saying people should be killing you know i say no to killing i say no to fraud i say no to bad thing but the people working at that place tó máa tún create job opportunity tó bá rí tí epo bá bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ mẹ́yìn Nigeria ṣe rí pé kò ní kò ní wà relief ni but let me tell you some people are paying money for Nigeria people not to be relieved for me I'm also part of Nigeria and but I'm living in Canada right now for people who are poor not to be relieved because by the time you are relieved then then you get a map. poo torí tẹ́ bá ní ìṣòro tó bá ti fún yín lówó tó bá wù wọ́n láti pàjẹ́ náà wọ́n á pàjẹ́ àwọn tó ń jẹyàn àwọn èèyàn ń jẹyàn Nàìjíríà ẹ ń jẹyàn Nàìjíríà ṣẹrọ ni kì í ṣerọ náà àwọn èèyàn tó ń fèèyàn sí ẹ̀gúsí wà Nàìjíríà because ẹ̀yin tẹ́ ẹ̀ bá máa pààyàn ni you won't be laughing for ẹ̀ ní máa kàn rẹ́rìn sí àwọn kankan face who you ever who you need to face don't face other that is not your problem i'm forgiving people and i'm just telling you ogun orí ìtìnà máa fi sọ pé ayé ló ń ṣe ẹnìkan ayé ò ṣe mí àwọn politician àtàwọn èèyàn àti nǹkan tí àwọn ò mọ̀ tí wọ́n ti fìyà jẹ wá ti pẹ́ ṣẹ́rọ pé tó bá yí pé mo ti mọ̀ pé ok nígbà tó ń sẹ̀tì bàbá ọmọ mi ọ̀ ẹni tó ní largest vessel àbúrò ẹ̀ wọ́n gbé wá kí ló tán fi gbé abẹ wọ́n ní ẹ kazeem ńkọ́ o ó ṣe fraud níbì kan ní branch ní mo branch wà ṣé má tó àmì ìṣàmọ̀ mi branch náà ló wà nígbà yẹn wọ́n wá ní wọ́n fẹ́ gbé wá síbì kan tó bá fẹ́ gbé lọ nígbà tán dẹ̀ ni wọ́n dá dúró fraud confam fraud ló ṣe bí bàbá ẹ̀ ṣe lówó tó mi ì fraud yẹn bọ̀ confam fraud ni kazeem ọ̀gbàrá ṣe hear my list bàbá ọmọ mi ò ṣe fraud wọ́n dá bàbá ọmọ mi dúró fún gbogbo ọgbà tí bàbá ẹ̀ máa ma gbé wọn lọ bàbá ẹ̀ ó máa tẹ̀lé lọ sọ́dọ̀ Kúforíjì tẹ̀lé wa lọ sí gbogbo gbogbo àwọn tó wà ní tí mo mọ̀ náà lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ pátápátá ni la la la la la fẹsẹ̀ wa tẹ̀ mo sọ story yẹn rí mi bá. now ọ̀bàrà Kasim tó jẹ́ àbúrò àti dúpẹ́ alákìjà ẹ́ ni wọ́n gbé wá sí branch yẹn ń gbà yẹn àwọn bàbá ọmọ mi àti bàbá wọn àti gbogbo wọn yẹn tó dẹ̀ bush people tó wà mẹ́ i'm sorry to call them bush people they don't know anything. But some people are seeing things they don't know, and they are ready to finish them up. Oh, tí wọ́n sọ pé Dangote san tó sọ pé òrìṣà kan wà núgbó. Ṣé àwọn aráàlú yẹn ló máa gbà? Táráàlú yẹn bá gbà wọ́n kàn mọ́ àwọn kan láti represent aráàlú yẹn ni ẹ̀kọ̀ọ̀kan nínú wọn ló gba owó. Wọ́n máa kàn pé owó yẹn máa fi ṣe personal things wọn. Things that belong so that the people the original people of that place ó jẹ̀yà síbẹ̀ tó ń jẹ̀yà gidi gan. Àwọn tó ní epo tá à ń sọ̀rọ̀ yìí. Owó mọ́ máa yáwó bàbá yẹn máa yá owó èmi pẹ̀lú àwọn tó sponsor lọ sí kóòtù ìgbà kan tó tún fún un tó bá tí wọ́n bá fẹ́ relieve ìsara o wọ́n á kàn pé iṣẹ́ àmàlù kan ni wọ́n á ní kó fún un níṣẹ́ kan wọ́n á ní kó lọ gbẹ́ kànga kan kò ní sówó tó máa fi gbẹ́ á tún wá bá mi ó ti bá mi ní nǹkan rí kì í ṣe èrè ẹ̀mejì ẹ̀kan ni bàyẹn mi àtọmọ ẹ̀ṣẹ̀ṣẹ̀ mọ́ra ẹ̀ princess ń fẹ́ gbẹ́ kànga mo fún wọn mi ìgbó pé ó yẹ padà o tó máa ní kó lọ gbẹ́ bọ́ọ̀wò ṣẹ́ mọ́ wọ́n fún un ní kọ́ńtà kan lọ gbẹ́ bọ́ọ̀wò fún yàn wọ́n ní ìdòwò wọn ni kó lọ fowó ẹ̀ ṣe wọ́n máa tún fún ẹni ṣẹ̀yẹn wọ́n ti mọ̀ pé òní rówó ṣe torí pé wọ́n òun ló bàbá yẹn òun ló ara nǹkan àwọn tó pa bàbá ọmọ wọn kò sí ìwọ̀n tó ń fẹ́ ṣe fún wọn máfíà ni wọn nà ó tó bá jẹ́ ọmọ oṣù tí mo sọ pé ọmọ union ló pa tán tún fi sọjọ́ ikú ẹ̀ sí first first wọ́n máa ní ó sọ̀rọ̀ àwọn politician kí ni mo sọ kí ni mo sọ ṣọ́rọ̀ tí mo sọ ju àwọn èèyàn tó ń pa lọ ni ta ló ti mú wọn fún àwọn èèyàn tó ti pa gbogbo àwọn tó ju bàbá màmá fẹlá mọ́mí fẹlá mi eh, mọ́mí fúnmiláyọ̀ kùtì tó ju wọn sókè kí ló ṣe wọ́n their children are enjoying I don't I understand nígbà tí ilé yín tóyìn dàrú gidi sí ló ṣe settle now gbogbo wọn yẹn gbogbo àwọn tó jẹ́ ẹ̀gbọ́n àwọn ọmọ ọmọ màmá gbogbo wọn lọ́dà rí wọn rú tọ́sà ìgbọ́n ṣe ṣe fún àwa nobody talking to Fela now everybody in fact ẹni tó kọ́kọ́ kéde pé tó ń sọ ìsọkúsọ ń pa Fela was the brother tó jẹ́ doctor mo mọ mo mọ story mo mọ now I know all these things I'm not a baby ó máa ti pé fọ́ọ̀tì díẹ̀ ọdún mélòó kan ló bá gbà lọ́wọ́ ọmọ mi mo ti kí tó di pé mo bí ọmọ mi mo ti já tàdàdà mi ṣe mi ò bẹ́ ọmọ mi níta tí bá tẹ̀ jẹ́ ten mo bí mo mo ti wà ní street girl kì í ṣe pé bóyá wù mí láti wà ń ta o ọmọ tí wọn you know the Nigeria the way they turn kádàrá èèyàn sí bó ṣe wù won. that's what they have tó bá rí ẹ tó bá rí ẹ kọ́kọ́ wù ẹ pé ìwọ o o kàn ti sọ̀rọ̀ wọ́n máa bá yí ẹ jẹ́ and they will be going and that will be affecting our system i'm just telling you she That Dangote is not our enemy Okay? I want you to know. Go and get it into your head. Some people have destroyed a lot of people. They are mafia. The people, let me tell you authoritatively, won't bomb me or ò me. mi forgive mọ́ forgive àwọn èèyàn o. But àwọn tó gba bẹ̀ yẹn ní turn àwọn tó ní Dakapa, tó ní Èkó resort, àwọn ògùn tádé, gbogbo wọn yẹn, they are all into this case. And I want to tó jẹ́ politician, àwọn bọ̀dé eh, kàṣà kiri lórúkọ Can you call? tó wà ní Lẹ́kì tó kọ́lé sí ẹ̀. All these people wọ́n kàn fi àwọn kọ̀ọ̀kan sínú kìnìyàn, àwọn máa fi àwọn kọ̀ àwọn kan mọ́ra wọn, wọ́n dẹ̀ people. But it pains me because the father of my baby was part of this. The father of my baby was used for scores. it's not just killed for fun. He was killed on the force. And they will send some people on the social media. Wọ́n máa Yes. Eh, ó sì kìíní, ibo ló sì kìí sí. bí mo tún ṣe wà mí báyìí tó pé i'm saying no to killing say no to terror say no to this say no to that àwọn pásọ̀ ránṣẹ́ ogun wọ́n rán àwọn èèyàn tó máa ní pé kó wá láti wá destroy platform láti wá destroy me. they send somebody to this house to Canada to come and destroy me amúdẹ̀ mo ṣẹ́ tí àwọn Canada náà wọ́n gbà lórí láti láti wọ́n máa ṣiṣẹ́ láti ní mí lára what for i'm telling you Dangote is not a, a lot of tí wọ́n bá tí wọ́n bá yé Dangote jẹ́ tí Dangote yẹn ò bá sí Nàìjíríà ẹ̀kọ́ wo ye thousand of people tó máa wà jobless ẹ̀yin mọ̀ gbèsè tí Dangote jẹ ní ẹkọ máa pariwo tó ní Dangote sọ wọn sọ pé àwọn ò nílé sí wọn nílé kọ̀ọ̀kan sí abroad àwọn tó dẹ̀ ń bá wọn ṣe wọn ní millions wọn ní millions of dollars wọn ṣiṣẹ́ wọn lówó wọn nílé sábọ̀ wọn ní sílé. look at àwọn tó ń ṣe bitcoin gbogbo àwọn boys àtàwọn bàbá wọn tó máa ṣó gbogbo mọ́tò wèrè bitcoin sọ lè ní wọ́n tún jẹ́ àwọn máa tún fi oppress àwọn innocent people. Arike Asis, thank you, amen. Portunes Nigeria, God bless you, thank you, thank you, God bless you. Eddie, amen. Yoruba, at ní instrument that's my jà every time I they be saying hey hey ẹnìkan o ẹnìkan they want to prepare and let me tell you Alhaji Aliko Dangote gbogbo àjálẹ̀ wọn yẹn ẹ má jẹ́ ntọ̀ yín gbogbo wọn sì wọ́n one máa da yín lóto pé wọ́n fẹ́ ṣẹ́rí go nǹkan tá a máa ń pè lájálẹ̀ Go máa dá gbogbo bọ́ọ̀ pipe tí wọn no ma ton ma run báyìí ton ma run sábẹ́ gbogbo àjálẹ̀ under the ground also join together with the Dangote one now ton ma ma tún jalè bẹ́ẹ̀ náà ni ma tún ma create ton bá tin fẹ́ ma jalè yẹn àwọn ò dá o they don't have the money they don't contribute to the to the, refinery they don't even have franchise anything in that refinery do you know what but wọ́n máa máa wá bọ́n ṣe máa jalè nísìnyí wọ́n ti máa gbẹ́ pipe gbogbo àjálẹ̀ yẹn báyìí wọ́n lè rìn láti abẹ́ ilẹ̀ láti bíbá ìkọ́ndé ṣòkòtò torí ẹ̀ tá a bá ti ń sọ̀rọ̀ sẹ́nà tó àjálẹ̀ sẹ́nà tó àjálẹ̀ àjálẹ̀ wọn kò sí nǹkan tó kí n fi ṣe ó lè ní Yorùbá ọmọ Yorùbá ni mí o we specialize in destroying people's life destroy tó bá rẹ̀yàn tó fẹ́ lọ sókè gbé wálẹ̀ ni present will be friend kí ló dé gan wọn ò fún mi lówó ní gbogbo ẹ wo àwọn gbogbo àwọn èèyàn make rich lórí social media wọn ni we no tell you now you know lẹ́gẹ́lẹ́gẹ́ jẹ́ kú money na water wọ́n dẹ̀ jí owó tèmi wọ́n tún pa bàbá ọmọ mi lé lórí àwọn tó ní làkàpá ló wà behind it bàbá ọmọ mi grandpa grandpa tó sọ̀rọ̀ ẹ̀ di ọ̀tá ọmọ mi lónìí ó wà nínú ogun náà ọ̀dẹ̀ ni wọ́n kì í ṣe pé mi ò fi yọ̀ wọ́n mọ́ nítorí pé mo rí pé wọ́n jẹ́ novice ni ọ̀dẹ̀ ni wọ́n di abushmen tó wáyé pé wọ́n ti jáde wọ́n ti lọ lóyìnbó nígbà tó ń ṣe tí ó ṣe pé obìnrin kan máa lọ fọwọ́ kan ìdí àwọn aṣẹ́wó local government nígbà yẹn tó yẹ pé wọ́n kàn jáde láti lọ kó kàn jáde lásán lọ kúrò lẹ́yìn ìlú olùdúwọ́n lè là díẹ̀ wọn ò jáde torí ẹ̀ ń gbà education náà ni kéèyàn jáde out of country especially kò jáde kò ti dé America rí kò ti dé ru Canada yìí kò ti dé àwọn ìlú ẹni tí wọn kò tún wá dé Dubai kò ti dé àwọn ìlú ńláńlá ṣe ti yé bẹ́ẹ̀ then ó máa tún educate ó máa tún educate kò kàn dá ńgbà míì kò kàn kúrò láti ilé bóyá London ló ti lọ kúrò ńbẹ̀ lọ́dún ọdún bíi thirty years forty years from Nigeria to London ó dá ńgbà míì kó yàn jáde àwọn nítorí pé wọ́n lọ ń sùn mọ́bí ńgbà yẹn they go after these people for long time i'm telling you they go with the conjunction of àwọn ọmọ ibẹ̀ yẹn ni o àwọn ọmọ ibẹ̀ yẹn ní gbogbo àyẹn kẹ̀dẹ̀ tó máa gbé bàbá ọmọ mi káàkiri pé ẹ má wọrí wọ́n máa gbé lọ síbì kan wọ́n máa gbé lọ Sókótó bí wọ́n á dẹ̀ ti pè é wọ́n ní kò síbi kankan tó ń gbé lọ ní Sokoto kò síbi kankan tó ń gbé ń ṣẹ̀nà lọ ní Káfàṣà kò síbi kankan wọ́n máa dá dúró wọ́n sì wá dá dúró bí mo ṣe bímọ tán báyìí ìfàṣẹ ló ṣe pé wọ́n ṣọ́ mi tí mo fi mọ̀ pé ọwọ́ àwọn èèyàn tó wà ní ní agbára yìí wọ́n ti wà lẹ́yìn wa for long time wọ́n tún set mi up mi lè sọ tán ó ní ọjọ́ kan tí ọ̀rẹ́ mi kan Ọlọ́run ló yọ mí Ọlọ́run gbogbo nǹkan tán ti ṣe fún mi láyé mi kò ń ṣàjẹ́ àjẹ́ kò ní dáa fàjẹ́ yẹn kò ní ṣe kò ní dáa fẹ́ mèrè ìmèrè ló fẹ́ ṣe mí àwọn principality yẹn àwọn politics àwọn mafias wọ́n máa go after ẹ iṣẹ́ tí bàbá yẹn dáwọ́lé ńgbà yẹn òun ló jẹ́ kún wọn rùn tó ń jẹ́ kún wọn fẹ́ rùn ọmọ ẹ̀yẹn wọ́n dẹ̀ bílípò òun ló ó fẹ́ dìde ọmọ yẹn ti fẹ́ dìde ọlọ́run tó ti wá yanrú obìnrin bí èmi ti ọmọ yẹn wọ́n rí bó ṣe ń ṣiṣẹ́ tiẹ̀ lèmi náà ń ṣiṣẹ́ mo ń gbé mọ́tò lójoojúmọ́ mo ń ta mọ́tò fáwọn èèyàn tó wà ládùúgbò yẹn princess ìyẹn nìkan làwọn kan wọn á pàdé àwọn olórí burúkú wọn máa ní kán máa sọ pé wọn máa bú mi ṣé ọ̀rọ̀ náà ti sọ fún mi níbi tán ti sọ fún mi ọ̀rọ̀ àlùfàṣà táwọn èèyàn ti sọ fún mi àwọn tí mo ṣe dáadáa fún tán bẹ àwọn pásítọ̀ sí tán bẹ àwọn gbogbo èèyàn tó bá ti rí mi àtàwọn tó wà lórí Facebook tá a bá sọ̀rọ̀ fún wọn tán ìkan wèrè kan bí ipò tó kíkan a sọ̀rọ̀ fún yọ̀yà ìgbàdúrà fún bá ṣe tán ó lè ní dáhùn owó ìbílẹ̀ mẹ̀ṣẹ̀ líǹde wọ́n máa sọ̀rọ̀ pípé tí bá dẹ̀ wò wọ́n tí bá sọ̀rọ̀ kan fún wọn báyìí wọ́n máa wọ́n máa ó máa knock wọn out ni honestly speaking mi ìfẹ́ mọ nǹkan tó jẹ́ torí tó jẹ́ àpò ara ẹ̀ ló jẹ́ ẹlẹ́dàá ẹ̀ ló jẹ́ fún o ò kúkú jẹ láti fi jẹ tèmi àbí láti fi fún mi glory ṣebí is your own glory what is my business with that so ti tèmi tó wá fẹ́ bàjẹ́ yẹn tèmi náà bá fẹnu ẹ̀ tẹ́lu tiẹ̀ ó máa kéré lójú ẹ̀ o kò ní jẹ́ nǹkan kan mọ́ are forgiving people but let me tell you let us stop destroying ourselves and stop fighting somebody that is not your enemy yeah our enemy we cannot even face them because they are powerful than us that ìgbà tí mo rí iṣẹ́ yẹn mo dẹ̀ mo dẹ̀ tag mi tag mi dáadáa pé kí n sọ̀rọ̀ sí kí n sọ̀rọ̀ sí èmi ò kí mi ò láìka láti máa ba tèèyàn jẹ́ owó tẹ rí tẹ rí pé gbogbo nǹkan tí Dangote ní ẹ̀kọ́ ṣò nìkan ló ní ó represent àwọn èèyàn àkàìmọye àwọn tó ní franchise bẹ̀ so ti do you know <laughs> do you know olówó ní tòótọ́ o but ẹ mọye gbèsè náà tó wà nílẹ̀ ni ẹ́ àníkékìtì ẹ̀ ń ṣèyàn mi ìfẹ́ máa bọ́ lówó kàá torí majority gbèsè náà fi leave mi ìdẹ̀fẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n bá gbà síṣẹ́ tí wọ́n lọ misbehave táwọn ẹlòmíì máa mọ̀ọ́mọ̀ tó máa sanwó fún wàá gbọmọṣẹ́ mi we are telling you story different story then somebody living with us we just help them and somebody one crazy person a kàn lọ gbé wọn ta pé lọ fògùn sóúnjẹ fẹ́ nìyẹn ọmọ ọ̀dọ̀ ẹni tá a gbé ní kọ́tà tá a fẹ́ help tá a dẹ̀ help á dẹ̀ gba oògùn lọ́wọ́ ẹni yẹn á dẹ̀ wàá fi sóúnjẹ fẹ́ni tó ń ràn lọ́wọ́ torí mọ́ wọn sọ pé tẹ́ni bá ti kú wọ́n máa jọ pín property ẹ̀ people Yorùbá plan to kill people to inherit their property ṣé ìyẹn lè máa lọ ṣé ó lè máa lọ bẹ́ẹ̀ kò lè lọ bẹ́ẹ̀ o Yorùbá ẹ jẹ́ ká ṣéǹjì ṣé mo pẹ́ help mi ṣé mo pẹ́ dẹ̀ like mi but ẹnikẹ́ni ò gbúdọ̀ ṣàwògùn sí mi torí ẹ̀ mọ ojú ògùn lọ torí ẹni tó bá ṣàwògùn sí mi máa pokùnso ẹni bá ṣàwògùn tì mí àbí tó ṣàwògùn tọmọ mi ẹni náà máa pokùnso kó máa mú okùn á fi sọ́run ààrẹ àpá òkùnso èyí tí ò bá fẹ́ pokùnso ó máa ìjẹ́ta rẹ̀ pa èyí tí ò bá dẹ̀ ìjẹ́ta rẹ̀ pa ọlọ́run fúnra rẹ̀ máa ya ilẹ̀ gbígbóná àti ilẹ̀ ilẹ̀ tútù á ya bu ẹni náà má ṣògùn sí mi bìkọ́ ká rí nǹkan kan ti kọ́ rìfáínárì tán kan ti kókó akú lancet kan fún ẹni lancet kan máa operate kan bẹ̀rẹ̀ sí máa disturb wọn mo ṣe béèrè question lánàá pé kí ló dé tó jẹ́ pé ọ̀gbàrá kàtìmù ni wọ́n gbé wá ní gbogbo àyẹ̀ náà ló máa halẹ̀ mú bàbá ọmọ mi ló máa halẹ̀ mú bàbá yẹn tí mo gbé lọ náà máa bú mi náà máa ní obìnrin yẹn ló cause bad luck mi cause bad luck fún good luck lèmi ó ń ṣiṣẹ́ èmi náà ń ṣiṣẹ́ bó ṣe tó bá tí àwọn èèyàn bá lọ tó máa talẹ̀ ní lẹ́kì ẹ̀ tó máa gbowó ní báńkì báyìí á máa sọ fún wọn pé kí wọ́n fẹ́ ṣe wọn náà fẹ́ lọ ra mọ́tò torí wọn ò ju mọ́tò lọ́ngbà ẹ̀ á níyàwó máa gbé wá fún wọn sísìn á dẹ̀ ti sọ fún mi princess wọ́n ní di mọ́tò bye bye ṣé ohun tí mi ò ní gbogbo mọ́tò yẹn lọ́wọ́ but bàálò sàmọ́sà gbogbo àwọn tó ta mọ́tò ń jẹ́ bòde nígbà míì sọ àwọn tó ń tà ń sìn àwọn olè àwọn oníbìkan ìṣó lòṣì ṣó ti yẹ yẹn àwọn fraudster míì sọ wọ́n yẹn o àwọn tó yáwó tó dìdí ṣiṣẹ́ tí àwọn bí àwọn tún bá àjà yìí tó fún lówó tó fi bẹ̀rẹ̀ business ṣó ti yẹ yín princess náà wà ń jẹ́ bòde nígbà yẹn mo ti máa ń rí gbogbo obìnrin tó bá ti ń ṣe nǹkan ẹ máa fẹ́ báyé ìjà àti princess yẹn náà nígbà yẹn tó kọ́ princess aláti you know anyway ṣá má jẹ́ ń já sí ọ̀rọ̀ bùnmi ẹ ti wọn sàn máa pè wọn máa sáré lọ gbé mọ́tò wá máa gbé fún wọn suddenly ni wọ́n gbé obìnrin kan wá because wọ́n ti rí i pé nígbà yẹn tí n bá lọ sọ́fíìsì wọn ẹni tó máa ń ta sí mi tó máa ń jẹ pé ẹran àgbálẹ́ eléyìí o eléyìí ó ti kọjá ẹran bọ̀bọ̀ yìí kì í ṣe nǹkan tí bọ̀bọ̀ yìí lè jẹ oríṣiríṣi àwọn èèyàn ló wá máa ta sí mi nígbà yẹn pé kí n fi bọ̀bọ̀ yẹn lẹ̀ kí n fi bọ̀bọ̀ yẹn lẹ̀ kí n fi bọ̀bọ̀ yẹn lẹ̀ kí n fi bọ̀bọ̀ yẹn lẹ̀ kí ni wọ́n rí tó máa fi ní kí n filẹ̀ àwọn tó wà lọ́fíìsì ẹ̀ náà wọ́n máa sọ pé ah Dele Borosi baby ọmọ ẹran àgbàlagbà ni mẹ kíríkan kíríkan I know these people náà èmi nínú wọn ń ṣọmọ Èkó èmi wá láti Ìlọrin mọ òmù àrùn Ọlọ́run ṣé ti yẹn mẹ mọ Ìlọrin a sọ pé tábà ò dàbọ̀ táwọn ọmọbìnrin gan wọn máa fìyà jẹ wọn àwọn náà kedere wọn ò ríran rí rárá wọn ẹni tó bá rè pé ó lajú àbí tó lé pé ó lè tètè open eyes wọn báyìí wọn kàn finish wọn ogun tó jà wá sí kírísì nìyẹn who kill the father of my baby ta ló pa bàbá ọmọ mi ta ló pa Stephen Ọláyínká Bámidélé ta ló pa ní on the first ta ló pa lẹ́yìn ìgbà náà kẹ̀lẹ́ wọn tí wọn sinmi wọn relent oríṣiríṣi ìrànwọ́ ti bẹ̀rẹ̀ owó iṣẹ́ ẹ̀sán ti fọ́mọ mi lórí owó mi mo tún struggle a wà ní South Africa mo jẹ sọ́nùmọ̀ ẹ̀yẹ̀kọ́ lọ́run tó gbọ́ tèmi wọ́n máa mú gbogbo everybody lára ǹdí ẹ láti bá wọn jà ní ṣeun you forget the way they fight with your family they almost ruin your family your family could have been the one of the best ẹ lówó náà bọ̀ kì í ṣe irú owó tó yẹ kẹ́ ẹ nílẹ̀ nìyẹn ẹni union náà kì í ṣe bó ṣe yẹ kẹ́ ẹ wà lẹ́wà yẹn I tell you and let me tell you up to the date gan tí ìbá jẹ́ pé tí àwọn eléyìí tó bá tẹ̀ wá ń bẹ̀ tẹ́ni kò bá wà ń pa wà ń sìn tó bá ń protect shrine they don't even dash shrine gan pàápàá kò wọ́n fẹ́ kẹ́ ẹ ní anything wọ́n fẹ́ kó ń gbórúkọ yín mọ́ you don't know that. That's why you have to be very, very careful. So don't let anybody use you for scores. Dangote, Alhaji Dangote is not your, is not our enemy. Wọ́n ti ń lo bẹ̀yẹn, wọ́n ti gang, wọ́n ti, wọ́n ti ṣoríṣiríṣi pẹ̀lú ilẹ̀ yẹn kó tó di wípé at the end of everything ṣe wọ́n ṣe wà introduce Alaji Dangote si. Ariwo pọ̀ náà ni, wọ́n tó wá ní pé kó ra ìyẹn kẹrẹ̀ẹ́rẹ́ is a business mogul, he always do business wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ rìfánárì yẹn wọ́n láwọn tírí many country ni wọ́n dárúkọ pé ó ti fẹ́ ṣe rìfánárì tí wọ́n rí ṣe ọlọ́run dẹ̀ wá ṣe yẹn wẹ́rẹ́ ó wá ṣe é fún àdúgbò fún Lagos State má jẹ́ sọ pé Lẹ́kì ó wá ṣe fún Lagos State. kì í ṣe pé ó ṣe fún Lagos State àsìn ó fi pọ́n wọlé tẹ́nìkan bá dá jàǹjà sí business lẹ́ẹ̀mọ́yé àwọn èèyàn tó máa àwọn ẹ̀mọ́yé employment tó máa àwọn tó máa àwọn èèyàn tó máa off of the street pé wọn ò rówó gbà wọn lówó ẹ mọye kó jẹ́ pé àwọn tó máa máa jẹ olè díẹ̀ díẹ̀ ńbẹ̀ gangan tí wọ́n ń gbé tẹ́là lọ tán máa gba kọ̀ǹté tán máa yọ dísù kìnní méjì ní tọ́kì torí àwọn yẹn iṣẹ́ tó máa ṣe nìyẹn bọ́ńkìrì ìdágbólo all those things àwọn díẹ̀ díẹ̀ tó máa kán sílẹ̀ yẹn náà tó máa rí ẹ ti mọye poverty tó máa kúrò nílẹ̀ mi do you understand what about the politician ṣé kí n rí yín ṣé kí n sọ tòótọ́ fún yín sìn I'm, I'm sorry to say this. I'm beginning to hate politicians because they are wicked mi gan mo rí ọwọ́ wickedness mo rí ọwọ́ ọwọ́ politician tó bá gbé pé bàbá mo rọwọ́ rẹ nínú ayé mi mo tún wá rí bàbá mo eh, politician mo rọwọ́ wọn nínú ayé mi gbogbo ogun tán fi jà mí o mi ò ní dúpẹ́ wọn mi lè dúpẹ́ ọwọ́ wọn wà nínú ogun àti gbogbo wọn tí wọ́n pé pé pásọ̀ tí politician ò bá sílẹ̀ ẹ wo pásọ̀ kan tí máa sọ a máa dárúkọ ẹ ó lọ ẹnìkan tó jẹ́ pásọ̀ tó jà mí ó lọ kò láì pẹ̀lú vice president o ó lọ kí bá wọn lọ fìjà o wọn parí politician kan bẹ́ẹ̀ ní ṣá even àwọn church tó bá jà wọn máa lo politician babaláwo tó bá jà wọn máa lo politician láti jà I begin to hate people because ẹ má jẹ ntọ̀ ní anybody tó bá ti rí pé bí ọjọ́ mẹ́ta yìí ti máa rí àwọn èèyàn láti tẹ lọ́ọ̀fù aláìsí tẹ́ bá tẹ lọ́ọ̀fù fẹ́mi náà mi lè dá ṣe o ṣùgbọ́n ẹni tó bá láìkè òtítọ́ àti òdodo tí mo dẹ̀ ti ṣe dáadáa fún kò sí nǹkan tó máa ní kẹ́ má ṣe dáadáa fún mi padà bọ̀ tó bá ti ṣe dáadáa fún àwọn èèyàn ní Yorùbá wọ́n ṣe burúkú irú ayé wò nìyẹn wọ́n máa láwọn àjẹ́ kí ni ẹnikẹ́ni tó máa wọ́n tún jáde wọ́n máa kí àwọn ìyá wọn o arúgbó àwọn ọjọ́ máa o àwọn waster of the spirit tó jẹ́ pé tó máa rí nǹkan lẹ̀ tó jẹ́ pé aṣọ tó yẹ kéèyàn mẹ́wàá wọ̀ wọ́n lẹ́nìkan ṣoṣo ló máa wọ́n á tún waste ẹ̀ oúnjẹ tó yẹ kí nìkan wọ́n á ní wọ́n jẹ nǹkan wọ́n ní wọ́n máa máa ṣàmáṣe yàmàyàmá máa sọ nǹkan tí ò dá wọn máa sọ múra wọn just for people to be afraid of them. This is not good. You cannot continue destroying good things in the city, in the country, and then you want good, you want peace of mind. Àwọn tó ń ṣèkà wọ́n máa ẹ ń bá wojú àwọn èèyàn tó ń ṣèkà fún mi. Tó bá ń jó tí wọ́n tún dùn tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe pé kò sí nǹkan kan tó máa ṣe wọ́n. Má dẹ̀ máa wò In that country are you going to have ṣe máa ní wo the solution is this. Don't create problem the good thing tó ti wà ń bẹ̀ ẹ jẹ́ kó máa da ẹ má bà nǹkan jẹ́ àwọn politician tó bá ti lówó tó bá mọ́tò ni wọ́n máa kó jọ wọ́n máa máa oppress èèyàn mi lè purọ́ nísìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí president nígbà tó ń débẹ̀ níjọ́ síbẹ̀ mi ìró kó yẹ kó ti ra gbogbo mọ́tò àwọn èèyàn ti ra mọ́tò wọ́n ti ra bọ́n ṣe ń bìlì owó fún lélẹ̀ wọ́n bìlì owó fún ogún ńláńlá wọn ò ní fi kọ́ lé iṣẹ́ àwọn èèyàn ò ríṣẹ́ ṣe Dangote tó tó ń fún àwọn èèyàn níṣẹ́ tó tún kọ́ rìfàínárì tó tún máa fáwọn èèyàn níṣẹ́ tó tún bá tó bá gbòòrò sí wọn tún ṣe nǹkan míì táwọn èèyàn máa máa ríṣẹ́ wọn máa tún máa sọ pé wọ́n fẹ́ bàjẹ́ just for people to be they be using wọ́n máa fẹ́ máa lo ayé àwọn ènìyàn bíi bush woman like us àbí i mean àwọn bush people bí èmi náà tí mo pe àwọn in-laws mi ní bush people ẹ ti understand even náà tó bá fẹ́ sọ̀rọ̀ ìlú mi náà Ìkàrẹ́ bush náà máa pè wọ́n ṣé ti yé They want to be using life of people, innocent people to be serving the government. I mean to be serving those who are rich. Kí lè ṣe pé láti serve wọn kókó tẹ ìjọmọ ọ̀dọ̀ lé wọn. Tó bá tẹ ìjọmọ ọ̀dọ̀ lé wọn, ṣe báwo tẹ máa jẹ wọn, dẹ̀ máa sọ sálárì fún wa wọṣọ wa wọ mọ́tò. Kò tí but no, bó bá wù wọn kan pa ẹ jẹ, tó bá ti sọ kan nú kan lọ pa ẹ dànù, kan fẹ́ kínní. All these things not good. Ká má máa ba nǹkan jẹ́ òun náà ní solution ní orílẹ̀-èdè Nàìjíríà. Bí mo ṣe jókòó sílùú Canada mi báyìí, kí n máa sọ pé kán kí n máa support àwọn tó fẹ́ lọ protest mẹ́yìn. I won't do, I won't do that. The Lord has showed me. Anytime tí àwọn èèyàn to bá kú ní àìtọ́jọ́ àbí táwọn kan bá kàn kú, àwọn destiny tó ń bá pa, you don't know that you are killing a lot of destiny. You are killing a lot of destiny by the time you just run somebody suddenly. Tí o dẹ̀ ń ṣe tó ti jẹ owó Nàìjíríà, tí o dẹ̀ ń ṣe pé bóyá o ti create any problem fún Nàìjíríà. Tẹkàn dédé rún sáà person's life. Yóò tó tó lè jẹ́ pé bóyá òun kan ni wọ́n ti ń wò nínú ilé wọn. O kàn pa inú ilé yẹn rẹ ni. I'm not supporting that the truck person, the truck driver should be killing anybody. I'm not supporting it. But at the same time, any truck man tó bá lọ ṣe wèrè bí olórí burúkú kí wọ́n máa ń fún lówó. Àwọn ọmọdé wọn máa ń fún wọn lówó náà àwọn ọmọ ní truck kìnìyàn wọ́n lè máa fún wọn pé kó lọ wàwàkuwà. So that tó bá ti ń wàwàkuwà everybody wọn máa fẹnu kun Dangote wọn á dẹ̀ ní conquer to Dangote. Wọ́n á ní Dangote o, ó ṣe báyìí o, ó ṣe báyìí o. Disaster do happen in Canada here accident máa ń ṣẹlẹ̀ ọlọ́run níjó ṣẹlẹ̀ sí wa a lot of things àwọn tó bá ti wa mọ́tò trailer bọ̀ kì í ṣe bí àwọn ti nàìjíríà bí tí wọ́n wa trailer tí wọ́n máa ṣe wọ́n lè mọ̀ọ́mọ̀ láti máa fún wọn lówó láti sọ pé korúkọ ẹni ẹ lè bàjẹ́ kọ́ máa lè sọ pé òun ló ṣó ṣe bẹ́ẹ̀ kọ́ máa lè stop gbogbo kinní náà ni àwọn ẹlòmíì tó dẹ̀ ń ṣe yẹn kì í ṣe pé wọ́n like citizen nàìjíríà àwọn tó bá ń ṣe pé kí iléeṣẹ́ kan tó bá kọ́ sí nàìjíríà kó bàjẹ́ they don't like the citizen they are killing the citizen systematically so they want to see anybody that want to save you that want to be creating job opportunity for you is like they are his enemy because iṣẹ́ tó ń kọ̀ fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ máa kígbe kiri kẹ́ máa kígbe kíyà máa jẹ́ everybody okay i'm not saying àdẹ̀gbọ́ pé wọ́n ní dangote wọ́n ṣe àṣọ pé bóyá wọ́n ń jẹ àwọn èèyàn lówó wọ́n máa ń sanwó ní dangote kínní ọ̀dọ̀ ní Benin wọ́n sọ pé sìmẹ́ǹtì Dangote pọ̀ chip ní Benin ju Nàìjíríà lọ ó lè jẹ́ pé exchange rate àti bí Nàìjíríà bá ṣe rí ó lè jẹ́ duty tán bá san Nàìjíríà pay a lot of duty ṣé mo pé ní ìlú kan ẹ mọ orísìí tán máa fi ń send mọ́tò lọ sí irú àwọn Ghana Togo àwọn kútọ́nù yẹn do you know àwọn mọ́tò wọn duty duty wọn wọ́n ní àwọn kan tó jẹ́ pé duty free wọn ní wọn kì í fún wọn ní too much duty so àwọn èèyàn máa wò pé kó máa lè tà wọ́n sọ fún ìtọ́tọ́ wọ́n sọ fún mi lónìí o bírò àwọn ọ̀gá tí mo nígbà kan àwọn ọkọ̀ tó yẹ pé wọ́n máa ń fẹ́ sìn àwọn mọ́tò kan true wọ́n sẹ́ni mọ́tò ńlá la o mọ́tò kéékèèké true kú tọ́nu yẹn because tán bá tán bá gbé wọlé duty ẹ̀ kò kì í pọ̀ láti bẹ̀rẹ̀ duty ti kú tọ́nu ó cheap tó bá tún wá ń bọ̀ tó wá fún custom duty yẹn náà ó máa ń wà mọ́ cheaper so ó lè jẹ́ pé bóyá bíi let's say fifty thousand to hundred thousand táwọn máa jẹ lérè yẹn tó bá gbé wọlé níbẹ̀ yẹn ó lè má sí ṣé ti yé yẹn so àwọn nǹkan yẹn náà ó tún máa ń jẹ́ kí ngbà míì kó máa jẹ́ kí kì í ṣe tó torí ẹrù Dangote ni wọ́n ṣe close border irú àwọn mọ́tò àwọn nǹkan tí mò ń sọ ń sìn ní ìlú kan duty free àwọn mọ́tò tó kún mọ́ yẹn ọ̀fẹ́ ni àbí tí wọ́n bá dẹ̀ fẹ́ gbà kó má kó jówó kékeré ló máa fi gbà so o máa ń pè wọn tó bá ti lọ wà wọn kàn gba àwọn èèyàn tó bá ti dé sí kútọ́nù wọn ní kàn wà wọlé kàn san duty lọ́nà ọ̀nà duty ọ̀nà yẹn ó máa ń ṣì wọn dẹ̀ ní kàn san kàn gbé wọlé Do you understand me? So when people when they close the border, a lot of people also getting angry, they getting upset because wọn people here to torí Dangote ni. Oh no, moto wọn yẹn no moto no wọ́n kó wọlé jù àti rice. I mean, àwọn duty to gbogbo kìíní yẹn duty free. Kì í ṣe mi mọ́tò. So a lot of things náà ni wọ́n kó wọlé láti òkúta náà. Ni wọ́n other border because nǹkan mi wà tó jẹ́ tó contraband ní orílẹ̀-èdè wa tí ò contraband in other places. So Nigeria maybe Nigeria is having those things in excess. Nigeria is having those things in excess. Now what they want to do, just for the security and for life to be saved. Because majority of these people also killing, they say when they kill, according to information, that they also wọ́n and àwọn kan ammunition náà wọlé through border do you understand me so Nigeria have a reason for closing something i'm not saying they come and jẹ́ kébi payan o jésù tó fún mi please come i want to show you this atagbe I want to show you. Gbé àtàrúdó yẹn wá fún mi. Gbé àtàkiri bọ́ọ̀sì àtàrúdó yẹn fún mi. Ṣèbí rodo ni. Fún mi drink. Fún mi drink lọ́dọ̀ gbogbo bá mi bọ̀kọ sínú bá mi bọ̀kọ sínú kọ́bílẹ̀ mọ́ ṣẹ́rí kékeré báyìí ni ẹyọ kan ẹyọ kan ilé ilé jẹ́ fifty cent rodoterrin kì í ṣe gbogbo ẹ̀ ló tó bá ilé ló tóbi jù mẹ́ ilé ìṣẹ́rí fifty cent ẹyọ kọ̀ọ̀kan méjì to God who made me méjì one dollar ni ẹni tó parọ́ ọlọ́run ẹlẹ́dàá ni weakness mi These two is one dollar this shoe is one dollar and in Nigeria in, in Canada here to bá jọmọ Nigeria tó bá fi àwọn kìnìún sínú ọbẹ̀ you won't be able to eat it the Canada they will prepare the fat pepper all those belly pepper you know wọ́n máa jẹ́ bẹ́ẹ̀ yẹn bó ṣe ń you understand me they will eat it like that but here òótọ́ mo sọ fún yín one dollar ní méjì mo kà á sixteen ìmí fifteen mo kà á tó wà ní ọlọ́run ní jẹ́ nkata fifteen sixteen ni èyí tó wà nínú ẹ̀ ṣẹ́rí eight dollar wọn ò fi eight dollar kò tí ì sí tax wọ́n máa wọ́n máa fi tax tá a bá fẹ́ sanwó eight dollar èmi wà nínú box ẹ̀ fifteen sixteen tó ẹyọ kọ̀ọ̀kan jẹ́ fifty cents ṣùtì ẹyin méjì wá jẹ́ one dollar one dollar yẹn ló lè jẹ́ one Nigeria one thousand plus so if they are telling you that tabakan gbowó nílò òyìnbó tí n bá gba one thousand tá a bá ṣe sí owó nàìjíríà wa ó kàn lè jẹ́ kó háì ni á kàn jẹ́ pé á kàn tó bá tó bá gba three thousand tí ó kàn sọ ẹ́ di millionaire ni a millionaire is nothing tó bá gba five thousand dollars nsìn it's almost be seven million you understand me so ìyẹn náà àwọn èèyàn máa fi rò pé àti ah, ìlú òyìnbó mo fẹ́ lọ́bẹ̀ mo fẹ́ lọ́bẹ̀ it's not easy you know the trouble ẹlòmíì ti ń try náà láti lọ sílé òyìnbó for the past years do you understand what I mean kí ni wọ́n ti fún mi níbí báyìí bí mo ṣe ní ìlú òyìnbó iná wọ́n ń disturb mi bí kì í ṣe pé ìlú òyìnbó ìlú iná kì í ṣe pé wọ́n wicked wọ́n kọ̀ decide láti disturb me because i'm talking they want me to shut up and what they can what they do to me would i be able to shut up if i shut up they would still continue destroying me when i talk that is when i got liberty free my freedom yes for people to actually know what they are doing to me but they want me to shut up my mouth and that's why you see a lot of it my page was brought down was being limited a lot of things happen like that it's not that this place is bad like it's bad do you see a lot of trouble they've given to me so Seun Kuti so I want you to oniki Dangote jadi. with all the people working with Dangote <laughs> with all gbogbo employee eh, àwọn èèyàn tó gbà síṣẹ́ as big as Dangote he should come out àwọn tó kó epo Nàìjíríà yẹn tí wọ́n kó epo lójú méjèèjì yẹn why can't we measure start i know you know history very well o gbọ́ i know you know history and you are very brilliant in fact ìwọ ló jọ dádì jù ó ti yé òkàn burú tó wọn náà ni o fẹ́ try but o lè burú tó wọn ṣó ti yé but mi ìdẹ gbàdúrà kan rogun tó tí wọ́n ti dádì ẹ̀rí kó rí ṣó ti yé with people working with Dangote with gbogbo òṣìṣẹ́ tó ní kí Dangote wa máa lọ torí pé wèrè kan tó ń gbé dráìvà wọn gbé tírọ̀kì fún kó wà ó wà lọ pààyàn ó lọ commit offence tó bá ti ṣẹ̀yìn ẹ má sùn Dangote trailer tó bá jẹ́ pé ó wà mọ̀ọ́mọ̀ tí ò ṣe pé mistake torí ẹlòmíì ó lè ti ṣe kó ti rẹ̀ kó sùn lọ lórí motion àwọn tó ń bá dẹ̀ ti ń kun trailer man náà kó páàkì kó sùn nítorí àyè wọ́n máa ń fún wọn ní space wọ́n máa jẹ́ kó sùn tó bá ti fẹ́ wa trailer wọ́n máa jẹ́ kó sùn wọ́n dẹ̀ máa ń ní two trailer i mean two driver like bí àwọn pilot ni when one is tired the other one will take over of it so tẹ́nìkan bá wá ń wa mọ́tò recklessly to change my yamayama just for people to go against the person to cancel it mm-hmm. because I want to change fàyàwọ́ náà tó ń ja nàìjíríà lólè tó yẹ pé wọ́n máa kó wọlé wọn ò ní san tithe wọn ò ní san offering wọn ò ní san tax fún ìjọba àwọn náà tó ń kọ́ make owó náà to make themselves rich wọ́n máa pariwo bọ́ọ̀ money. ni wọ́n pariwo the border is closed the border is closed when it's open all things they brought to that apart from the Dangote and other people tó ṣe legitimate i mean legitimate business mélòó ni wọ́n san tax fún ìjọba mélòó ni wọ́n ṣe náà fi help Nigeria they only help their family so when people would want to help their family things are difficult for them just for their own family alone and then you want to because of their those people that selfish you want to destroy the people pro i mean providing job opportunity for people you want to attack the people providing job opportunity it's not going to happen ṣé ti yé àwọn méjèèjì tó bá ń pariwo àwọn èèyàn tó ń ja olè ṣó ti yé yín bí àwọn déńdé lọ́nà dáríjì mi ta ló ní kí n kọ́ ọ̀gọ́ oh ó ti ṣẹ̀mí rí wàásù ti lò ní lára àwọn instrument tó lò fún mi ni gbogbo àwọn tó ń kó tó máa lọ kó ráìsì wọ́n tàn ní sanwó kọ̀ọ̀kan fúnjọba tó máa lọ wo gbogbo tó yẹ kán san fúnjọba tó máa lọ san fún wàsíù tó máa lọ san fún wàsíù tó máa san fún àwọn onífújì tó máa san fún àwọn aṣẹ́wó tó máa fi gbé aṣẹ́wó tó máa kó òtẹ́ ìjọ láti jẹ́ ká ayé ọmọ lè ìyẹn la bá máa fẹ́ kàn sí hòtẹ́ẹ̀lì tó ń kọ́ sílẹ̀ kì í ṣe iṣẹ́ wo don provide gbogbo àwọn tó ń kọ́ club àti tó ń kọ́ hòtẹ́ẹ̀lì iṣẹ́ mélòó non provide àwọn gbogbo fàyàwó àti gbogbo nǹkan tó ń kọ́ iṣẹ́ wo non provide they are teaching people how to be a thief how to be a kidnapping how to rob the Nigeria how to rob the system ìlú wọn náà ti ń gba gbogbo wọn ń jalè káàkiri gbogbo àgbáyé but wọn kì í slap ìjọba to die. extent ìgbà tí Quebec tí àwọn èèyàn ń wọ Amẹ́ríkà láti Amẹ́ríkà tó ń gba Quebec wọlé seriously wọ́n dí gbogbo bọ́dà pa nígbà tí bọ́dà kù bẹ́ẹ̀ kí lóun ò lè ó ní tó bá ti dé wọn ò kí ń lọ pé tó bá ti wà ní state báyìí they are they are getting too much they could not pay a lot of problem is getting too much and it's true when things are not planned the country also can crumble kò sí bó ṣe lówó tó because o mọ people that are even coming so o ṣeun ṣá ká call the story short it's an insult to me it's like you just want to drag Dangote you want to cause problem you just want to attack the refinery of Dangote please ṣeun i don't want you to be involved in i'm not going to beg you involved in whatever you, you have your life to live you have money you have everything i'm not saying you should not attack anybody if you attack anybody they attack you back kò sí tó kàn mí ṣètìyé but to me it's an insult for me to say that when idiot wèrè kan tó bá wa àwọn reckless car i mean lorry tó wa trailer kó wa lọ kílì èèyàn mí nìkan kú ipa èèyàn kan wá ní kí dangote fúnra ẹ̀ kó jáde pọmọpọmọ ètè lèèyàn tó fẹ́ máa jẹ lórí kí you providing job for them if they go and commit crime that you they will their family should pay for it that the manager that manage them should pay for it that Dangote himself should come out and come and talk it's an insult you two should try to send send a letter of apology okay S try to send a letter of apology to Dangote and say it okay not just be talking just everybody want to talk and be yarning àbí Dangote ò ṣáà ti pa ẹ kù rẹ ju kò tí ì sọ ẹ sókè kò ṣéṣiyé because we just want to destroy kínní ẹ mọ̀ pé mo ṣe sọ̀rọ̀ ń sin náà kò ṣe àṣẹ ẹnìbọn mi ìrò pé mo rẹ́ ẹnìbọ̀dì púpọ̀ mi mo kò sí problem ló ti yẹn mẹ́rin kò sí wàhálà ṣé o rò pé mo sọ story fún ẹ tí o kò lè understand yẹn hmm. tún kà á lẹ́kọ̀ọ́ oníṣẹ́ nkú ti said every time Dangote cement truck <laughs> driver kill innocent Nigeria did Dangote over come out to apologize for what pé wèrè kan wa mọ́tò recklessly Dangote himself Dangote ò kì í ṣẹgbẹ́ yàláyà politician mi ní Nàìjíríà mi ì tiẹ̀ mi ì fẹ́ rẹ́kọ̀m pẹ̀lú kò ń ṣe ọgbẹ́ oppressor Dangote that has money he doesn't have kò oppress àwọn èèyàn ó ń create job opportunity ni for his people eh? it's a job opportunity tẹ bá gbé refinery yẹn sọ́wọ́ èèyàn kan wọ́n máa kó epo bẹ̀ ni máa fi ránṣẹ́ sílẹ̀ ìmọ̀lẹ́ nìkan máa kó owó yẹn wọ́n máa ní kọ́ máa kó síbì kan fáwọn níbẹ̀ yẹn because they just want to be eating it káwọn family nǹkan jẹ àjẹyó kan jẹ kọ̀ọ̀kan family mi ó ti bẹ́ ní spiritual realm ó ti jẹ jẹjẹjẹjẹ ó ti bẹ́ wọ́n lè tìrín lójú ayé o but wọ́n ti bẹ́ spiritually wọ́n ti jẹ nǹkan nàìjíríà wọ́n ti jẹ jẹjẹjẹjẹ wọ́n ti bẹ́ wọ́n ti bust ó ti gbọ́n pa ẹ̀rí. send letter to Alhaji Aliko Dangote demos ẹlẹ́yìn ọlọ́run ẹ jẹ́ ká fún ní ọ̀nà ẹ gbọ́ ẹni tó bá ti gbowó tí ò bá ti kọ́lé iṣẹ́ disregard back that person tí ò kọ́lé iṣẹ́ ẹni tó bá tẹ̀ ti kọ́lé iṣẹ́ clap for Dangote and those people who carry money and put it overseas are using the money to oppress us mm. shege for them. <laughs> tó bá gbọ́ pé dábòrò ń bá ṣe é gè dábòrò ń money go Dubai and carry money go Qatar who money go South Africa who no create job opportunity dábòrò ń bá ṣe é ege dábòrò ń mi o ni mi I forgive everybody. May Almighty God touch everybody heart and let you be able to build your country, not to oppress your country, not to destroy your country. Okay? Because ọmọ àlè ló máa destroy ilé bàbá ẹ̀. Agbélé bàbá ẹ̀ àgbèta e bí àbúrò ẹ̀gbọ́n mi kì í ṣe brọ́dà mi o. Ọmọ àlè kan tí wọ́n lọ tó ń ròpù mọ́ dádì mi lọ́rùn. Mò ń kọ́lé mi níbi ìbàyẹn mo lè mi fẹ́ kọ́lé dádì mi ò apc deal with me àti àwọn politician àti apto àti pdpo àwọn ọkọ tó darapọ̀ mọ́ kínní kan they deal with me ẹ̀yin nìyẹn ọlọ́run nìyẹn but mo dáríjì everybody o but ibi tá a dé yín sìn i don't want my daughter to suffer again and i don't want to suffer again ẹ má dì mí lọ́wọ́ mú ẹ má dá mi dúró o ẹ ojú mi ni wọ́n ṣe rí epo bẹ̀ yẹn ó ti yẹyin mẹ́yẹn bàbá ọmọ mi ẹ ti bá wọn jà síkírítì síkírítì síkírítì ẹ̀ dẹ̀ ti pa ó ti yé ẹjọ́ ẹ torí ọlọ́run ẹ jẹ́ kọ́ ọmọ ẹ̀ gbáyé let the poor breathe ẹ jọ̀ọ́ o bàbá ẹ sọ fún wọn àtẹ̀yìn náà ẹ jẹ́ kí poor breathe o dádì ẹ jẹ́ kí poor breathe dádì mi Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí poor breathe Nigeria government àti politician ẹ jẹ́ kí poor breathe o let the poor breathe ẹ jẹ́ kí wọ́n jẹ ẹ bá wa fún Alhaji Aliko Dangote ẹ fún wọn láńsẹ̀sì wọn ẹ má frustrate wọn kí ló dé ó ti pọ̀ jù ẹ fún ẹ ti gbọ́ ìyẹn bó ṣe jẹ́. Mm ẹ̀yin tẹ̀ ń wò mí yẹn iṣẹ́ ìtì ẹ̀yìn sọ pé mo wí rere Lára Adébóyè how are you <laughs> local government <laughs> àbí ẹ̀ kí lorúkọ ẹ̀ ṣàlàfíà lẹ́wà ẹ má bínú jàre pé mi tètè dárúkọ yín. àrùn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó yẹ kí n jókòó ẹ̀yìn ìbàdàn sí náà mo fẹ́ kọ́ lórí. Fọláṣadé ẹni tí a fẹ́ làwọn máa mọ̀ o. How many tó fẹ́ ni ojú la rí ọ̀rẹ́ òde kù àwọn ọ̀tàpọ̀ ọlọ́jà ràáfi kólúwà ó gbà wá bàbá láìdè láìdè ikú ikú gbọ́dọ̀ pa mí. ṣé ti gbọ́ dádì everybody let the poor breathe <laughs> ṣéun ṣéun ọmọ kùtì <laughs> let the Dangote breathe <laughs> let refinery ẹ jẹ́ kí refinery kó breathe kó ṣiṣẹ́ ẹni tó bá gbowó rìfáínárì ètò ẹ̀kan fún adébùkọ́lá àbí bàbá ẹ̀ tí ẹ̀ fún ẹni bá gbà á tí ò bá fún sarah ti ẹ̀ eh, ẹ̀ ní brit mọ́ bẹ́ẹ̀ lórí o kò ní yí padà hmm. torí mo lálàá grandpa ń gba envelope ó nìkan ló kó envelope sórí ẹsẹ̀ tó wá kó mọ́ra tó ń jẹ meat pie mo wá rí náà pé oúnjẹ náà kó sínú oúnjẹ lóúnjẹ oúnjẹ tí ò yín ná oúnjẹ wọ̀nyẹn kò gbúdọ̀ ara yín mọ́ o. <laughs> so ẹ má hàn yọ ọyún mọ́mọ́ mi mọ́ o ẹni bá hàn ọyún mọ́mọ́ mi abiyamọ lèmi o tó bá hàn ọyún mọ́mọ́ o lè hàn ọyún mọ́mọ́ lọ́mọ tí mi ò hàn ọyún mọ́mọ́ ẹ tó bá hàn ọyún mọ́mọ́ mi máa hàn ọyún mọ́mọ́ ẹ máa hàn eyín bẹ́ẹ̀ ni àwọn abiyamọ ọ̀run àtògùn ọ̀run tí wọ́n rí màá ní kọ́ bá mi oyin mọ́ ẹ̀ kọ́ bá mi ṣọ́mọ ẹ̀ lé kọ́ bá mi ṣẹ́ eyín mọ́mọ́ ẹ ẹ jẹ́ káwọn bro breathe Shehu come out and say sorry to Dangote. Alhaji Aliko Dangote that provide job opportunity. Our politicians, they don't. Mm. They don't. They don't do what? They don't. Mm. That brought down was limited. They, our politicians don't do what? They don't create job opportunity. Hmm. I'm the vision Hmm. Imagine. I don't, you see, me okay, gone are the day, pay pé what I see. <coughs> Oh God. Dangote, ẹ wo, tó bá rí Dangote bí, tó bá pàtẹ́wọ́ fún. Mm. How many vessels? The largest vessel. Hmm. Nígbà yẹn gbà tán àwọn kan tó tún máa ń kó vessel mi ìfẹ́ sọ̀rọ̀ járe. Hmm. I don't want to talk. Àbí ètò mo sọ yìí náà àrò ti rọ̀ mọ́ ọ yẹ pé mi ṣe pè. Hmm. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Ó ti yé ìjà ìgbàgbọ́ ẹ jẹ́ ká lọ sínú Bíbélì wa ẹ jẹ́ àlọ́ sí ẹsẹ̀ bíbélì ẹ mọ̀ pé mi lè ṣe bìtá bíbélì bíbélì mi ni ó máa gbé o bíbélì mi ni ó máa gbé o ifá ò lágbára bíi tirẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ò lágbára bíi tirẹ̀ àjàlẹ̀ pípo ò lágbára bíi tirẹ̀ ìkà pípo ò lágbára bíi tirẹ̀ bíbélì mi ooo oh, bíbélì mi ni ó máa gbé o. ẹ̀hẹ́n kí tó bá lọ mo ti rántí ok mo dún mọ́ ok mo ní jẹ́ mi let me um, verse eleven. I want to pray for myself and you, my people. Psalm 16, verse 10. Let me start from verse 9. Therefore my heart is glad, and my, my glory rejoice. My flesh also shall dwell in safety, for thou wilt not leave my soul to sh sure. Sure. Neither wilt thou suffer my holy one to see corruption. God will not suffer me and you to see evil, to see evil. We will not encounter evil on our children, on our business. In the mighty name of Jesus Christ, we will not encounter evil. In my present fullness of joy, no, that would that would show me the part of life. Oh Lord, we show you part of life. We show me part of life. We show our children part of life. We'll be that is we are going to choose pathway, good way, in the presence of full. I mean, in the present full with joy, in the right hands, therefore, pleasureful evermore. I'm coming. Fight mm, Timothy In eléyìí tí mo fight the good fight First Timothy chapter six verse twelve fight the good fight you see fight the good fight that don't say because you know now tó bá jẹ́ pé mi sì máa ní àkànjà kan máa máa encourage kí nǹkan máa bàjẹ́ ní wonderful Lagos state anywhere in Nigeria pàápàá I don't support people àwọn destroyer tó bá ti ba nǹkan ẹ̀jẹ̀ rí wa ti mọ̀ pé àwọn destroyer kò dáa nǹkan láti ba nǹkan jẹ́ is very easy I mean sorry is very not is very easy òyìnbó burúkú lélẹ̀ irú òyìnbó tí gẹ̀ẹ́ sọ ní ẹ̀rù I'm a single. Mm. It's very easy. Are you with me? It's very easy. To spoil, to demolish things is very easy, but to build is not easy. So what you cannot build, don't spoil it. Okay, First Timothy chapter 6, chapter 6 verse 12. Fight the good fight of the faith. Lay hold on the life, eternal, well, unto thou wast called that was called and did did confess the good confession in the sight of many witnesses. You see, the good fight don't have for fighting. Àbí bẹ́ẹ̀ kọ́, good fight ni. Òdodo we fight, only ní òdodo. Ní gbórílẹ̀-èdè lékè o, òdodo ni irú karó òdòdó ń sìn ká má lè sọ pé ká fìmọ̀ ṣọ̀kan ká jọ gbógo orílẹ̀-èdè wa ga nínú ilé mi nínú ẹbí mi alátúnṣe ni mo fẹ́ jẹ́ èmi o èmi Ṣadé èmi Bọ́lá Fọláṣadé èmi Ṣubúladé Esther ìyádùnní àdùnní àdè lágbára Kristi alátúnṣe lèmi fẹ́ jẹ́ èmi ò síbi tán ti ń ba nǹkan jẹ́ tán bá ti bàjẹ́ tán bá ti kọ tán tẹ́ ẹ̀ máa máa bàjẹ́ mi ò sí mẹ́ ló ti yé yín ọwọ́ mi rèé àló dé èmi ò sí àló dé fọ̀ bá mi sọ fún yígbà náà ń gbà náà ń gbà náà ń kọ́ ló ti yé bẹ́ẹ̀ mm-hmm. so bàbá ọmọ mi ah <sighs> àwọn ẹlòmíràn máa ṣe báyìí fún mi ìwọ tó bá gàn mí ìṣòro máa dàbò ẹ láyé ẹ ló ti yé bá má gàn mí o ó ní má o ọ̀tá mi máa má yọ sẹ́ má o ẹlẹ́gàn ayé máa má yọ sẹ́ o bọ́rọ̀ mi bá tiẹ̀ rújú ó máa ń bọ̀ wá dùn very soon àní lákòókò yìí gangan lọlọ́run mi á sọ̀rọ̀ mi dayọ̀ lójú rẹ̀ ó ti yé ìyẹn bó ṣe jẹ́ hmm, fight the good fights má jà rán ìjà má jà ìjà tó máa jẹ̀bi tó máa kábàámọ̀ ṣe ti yé nísìnyí báyìí I forgive people I let go you understand but ẹ má jẹ́ ntàn yín people haunt me they haunt my soul they haunt me they destroy my business they did many things to me they stole my money they cheat me Upon that, day, killed the father of my baby. It's a great price. Thank you, Jesus. Movie fi movie ẹ̀, mo fi yá ẹ o. anybody. Hmm, mo fi yá ẹ. Mo fi yá ẹ. Mo fi gbogbo, mo fi gbogbo rẹ̀ mo fi gbogbo mo fi gbogbo rẹ̀ fún ọ ayé mi ilé mi ọ̀nà mi. Ah, I'm happy also. Olympic, my able Celine is the one performing right now in Olympic. Hey, God bless you ọlọ́run tó gbé yín dìde á gbé àwa náà dìde financially ẹ̀ẹ́dẹ̀ ní padà sínú ìṣubú mọ́ àti àìsàn the almighty God will continue to lay his mighty hand of healing upon you jẹ́ n gbàdúrà fún ara mi àtàwọn olólùfẹ́ mi mo gbàdúrà fún gbogbo àwọn ènìyàn tó ti ẹ̀rù pé wọ́n lágbára láti máa destroy ayé ènìyàn tó jẹ́ pé ẹ̀mí èṣù kàn jẹ́ kí wọ́n kọjú ìjà ti àwọn ènìyàn mo gbàdúrà fún ẹ̀mí èṣù náà kó lé wọn jáde nínú ayé wọn àwọn tó wù mí láti wákàtí ọkàn tó ń ṣe dáadáa ọkọ̀ tó máa ń ṣe ìfẹ́ ọlọ́run ọlọ́run bá wa fi fún wọn ọlọ́run gbàkóso èmi náà tí ẹ ti lò lónìí ogun ológun wàhálà onídàá mọ́mà jẹ́ odi tèmi ọlọ́run ṣàánú fún mi ẹlẹ́dàá ràn mí lọ́wọ́ revive me rántí mi o má gbàgbé mi olúwa ọlọ́run ẹ gbàgbé jókòó sínú ìṣòro ọlọ́run ẹ gbàgbé mordecai ẹ gbàgbé joseph náà sí lẹ́jìtì ẹ gbàgbé ẹ nígbà tí wọ́n sọ sílẹ̀ láti inú túbú láti inú túbú lọ sí ààfin ọlọ́run ṣàánú fún mi o ọlọ́run ṣàánú fún mi ẹ̀yin tẹ́ ẹ gbàgbé ishmael pàápàá kì í ṣe isaac nìkan lẹ gbàgbé ishmael wọ́n rán jáde nílé wọ́n ló ti tán fún àwọn tó rán jáde náà wọ́n ti rò pé ẹni sì lè ṣe bàbá àṣegun kò kí ẹ because People want to use authority. They want to claim the rights. They want to claim the God of power. But Lord, you survive them. You have mercy on them. Father, have mercy on my upon me. Have mercy on me, on my daughter, I know my well-wisher, and some people who are facing trouble. Some also face what I face. They face the kind of the trouble that they face in life. Settle my problem. Settle the battle. Settle for my daughter. Settle for me. And settle for those who are not so. Those who are sick, Father, please, Lord. I pray, Lord, that you, those my well wishes that are sick, heal them, O Lord. Heal our land. Our land. The Lord, you have you said to me, you have healed the land many times. But people with virus, they are killing the land. They are just standing every time the God want to heal the land. They want to do wonder. And people just heal the land again. They heal the economy. They heal many things to start for people to start again, to crumble whatever God has built for the love God has showed. People rejected many good things, Father. I pray for the hand that receive good things for my for, for my people. Father Lord, I receive it and these people receive it now. Because some heart, some people they reject good, they accept evil. Ha, daddy. I pray, Lord, you touch people's hearts to receive what is good dáàdì mi take control ọlọ́run gbà wá lágbà tán ó ní wá mo wá o wá o alágbára o kò mọ̀ gbà mí lágbà tán o ọba yìí o wí má mo wá o wá o alágbára o kò mọ̀ gbà mí lágbà tán o ọba yìí olúwa mí o mí lágbà tán o ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run gbà mí yìí àwọn ènìyàn kan wọ́n tún pa bàbá wọn wọ́n pa bàbá àwọn ọmọ yẹn wọ́n tún wá bẹ̀rẹ̀ sí í fìyà jẹ ọmọ wọ́n ló kó ibi táwọn ọmọ náà fẹ́ gbà. dáàdì ọlọ́run lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ṣèrànlọ́wọ́ fún àwọn ọ̀rẹ́ àwọn aláìní bàbá àbáwọn tí ò ní ìyá báwọn tó tiẹ̀ ti lọ́ọ̀sì méjèèjì ọlọ́run bá mi ṣe ìrànlọ́wọ́ fún wọn ọlọ́run ṣàánú fún wọn. ọlọ́run ṣàánú fún wọn ọlọ́run ṣàánú fún wọn àtàtì ṣàánú fún wọn ọlọ́run bá mi ṣàánú fún wọn ah! ọlọ́run ṣàánú ọlọ́run ṣàánú ọkàn àwọn ènìyàn ó kún fún ìkà ó kún fún iṣẹ́ ibi ó kún fún nǹkan búburú ah! tó bá ń pa àwọn ẹlòmíràn ló ń pa ẹlòmíràn lẹ́rìn tó bá ba ayé ẹlòmíràn jẹ́ lẹ́lòmíràn ló máa ń yí stress òun ah! ọlọ́run ṣàánú ọlọ́run ṣàánú ọlọ́run ṣàánú lord please how mercy oh lord how mercy how mercy how mercy on your people how mercy on those children olúwa ọlọ́run o ọlọ́run o ọlọ́run o ọlọ́run o ọlọ́run o ah bàbá láìní bàbá olùgbèjà àwọn ọmọ òrukàn gba àwọn ọmọ yìí o ṣàánú fún ọ ṣàánú fún ọ ṣàánú fún wa o ṣàánú fún wa o ṣàánú fún wa o ṣàánú fún wa o ṣàánú fún wa o ṣàánú fún wa o ṣàánú fún wa o ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa o ah olúwa ṣàánú o ṣàánú o ṣàánú o ṣàánú o ṣàánú o ṣàánú o ah àwọn ọba tẹni jẹ́ olúwa gbà wá o lọ́wọ́ ìkà olúwa gbà wá o olúwa gbà wá o ah! <laughs> yeri baba ba sata yaba negere bobo sota yaba ba magabo sota yeri baba ba negere bobo sekara ba seri baba Olua gbogbo àwọn ọmọ àwọn ah! méjì sọnù bí ẹni tí àgùntàn tí ò lólùṣọ́ olúwa gbà wọ́n sílẹ̀ olúwa ràgàbò wọn ọlọ́run gbà wọ́n olúwa ṣàánú fún wọn olúwa ṣàánú fún wọn gbogbo àwọn ìkà tó wà ní orílẹ̀-èdè wa gbogbo ìkà tí a mọ̀ etí a mọ̀ ọlọ́run o fọ́ òkúta ìkà olúwa fọ́ òkúta ìkà èrò ìkà ọkàn wọn olúwa mú kúrò bẹ́ẹ̀ lórí kò yí padà. Thank you, Father. Hmm. For those who are sick, those who are sick, I pray for you. The Lord will touch you. ní ibi tí wọ́n ní àìsàn wo tó o bá sí nínú àwọn tó ń ba tèèyàn jẹ́ ni o ṣùgbọ́n tó bá wà nínú àwọn tó ń ba ti ènìyàn jẹ́ yẹn tó jẹ́ pé ìkà ló máa ń promote yín ìkà ló máa ń múnú yín dùn ibi ló máa tẹ bá rẹ jẹ lẹ máa fẹ́ yín sátẹ́gùn tó bá ba tèèyàn jẹ́ tí ẹ̀mí bá ti sùn tẹ́ ṣe wọ́n mọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni ọkàn yín máa tó balẹ̀ tó bá jẹ́ pé wọ́n bá ti ṣe búburú tán drag ayé ènìyàn ní yàmàyàmà ló máa ń múnú yín dùn bá dáadáa yóò wọ tó bá ṣàìsàn yóò ní bọ́ àìsàn náà fún ti kú ló máa já sí fún ẹ tó ti ronú kú wàdà ṣùgbọ́n tó wá ronú kú wàdà orí ó gbà ẹ́ bẹ́ẹ̀ lórí kò ní ìpadà. Ah! yékèrè bó so karaba yé nìyà máa bó bó so tara gbogbo àwọn tó wà nínú àìní orúkọ yín ni kẹ́ rántí o dáàdì orúkọ yín Jehovah Jireh olùpèsè ayérayé hmm, ẹ kì í romana ṣùgbọ́n you can do one thing o lè fi àṣírí tí wọ́n fi kúrò nínú àìní náà wẹ̀ wọ́n <laughs> because to be worthy to be successful there is a secret not bad secret not secret society not occultic yes I pray Lord you show them show us the secret to succeed the secret to succeed and the day you show us the secret we shall not release it to the hands of the enemy. O oh, Lord, show us the secret to succeed in the mighty name of Jesus Christ maribobo sokata bayeriama magabo sotayeba labaseteyeba the secret for those of you going through things for those of you going through trouble almighty god we touch you we give you the secret to succeed again and when you find your hand doing those things secrets when you lay your hand in it, that God is going to lay your hand, your heart, you will now prosper. Failure will not work with you again. You will not die young. You shall eat the fruit of your labor. You'll be fruitful as from now and multiplied. Anointing of fruitfulness, anointing of double blessing. anointing of multiplication will rest upon you, will rest upon me and my children. You will not fail again in the mighty name of Jesus. And for the oppressors, I pray for you right now. <laughs> the anointing in you, the wicked spirit in you, demon is oppressors. Aláàánú ni Ọlọ́run. So he has to oppress for you. Yes. oppressor sign of oppressor. When you see people with oppressing spirit, yes. I want to be sincere with you today. Oppressor spirit, if you have it, if you are a pastor, if you have it, pray to God to take it away from you. Devil is, a, is an oppressor. Satan is an oppressor. He has to oppress you for you to be looking for worthy, for you to turn to him for you to get it by fire, by force, anyhow, anyhow. Oppressor spirit is a spirit that shakes people to the devil's kingdom, that shakes people to the worldly things. Yes, oppressor spirit is from the kingdom of the devil. Yes, I pray for you and some of us and some people who also serve the Lord, who believe they believe, they believe in God. They all have it Those of you have it today that can destroy you. May Almighty open your eyes. May you reject that oppressive spirit. Because if you have it, it doesn't mean you show you don't oppress. Oh, Yeri Baba Sakaya Baba. I pray for you. It's not a joking spirit. It's not a joking matter. I pray for you right now. You oppressors. You spirit of oppressors. The spirit will depart away from you as from now. It's not that it's going to ruin you because of oppressor spirit can ruin you. We also expose you to danger. We expose a lot of people to danger as well. Yes, every oppressor spirit, I command you to be ruined, to be destroyed. Get out of those people's life now. You will not possess me, you will not possess my children. In the name of Jesus Christ. Oppressor spirits never go further. Yes, they go backward after some time. Devil himself stop them. I reject oppressed spirits. Reject it now. We reject you. We cast you out of our life. You go now. Oppressors. Oppressors. Oppressors. Holy Ghost fire consuming you now. That spirit of oppressors. That spirit that destroy people. That consume people. That oppress people. <laughs> that disturb people. That demoralize people. <laughs> that frustrate people. You are of evil. You are from the devil. Depart now. So shall it be. In Jesus' name. Amen. I pray for those they call you nobody. Oh Lord, for those of us they've called nobody. Me, Bola they many times they call me, they say, You are nobody. Ah, ah. He, I say, good. Hmm? You are nobody. Uh-uh. Every time. I don't even do anything for these people. They just go, you are nobody. Maybe nínú wọn bóyá nìkan tiẹ̀ tí ó ti fún lówó kan àbógbó lórí Facebook àbí nǹkan kan. They just talk to me the way they want. Dádì mi. Ah, Ọlọ́run mi. I can use myself as a point, as a point of contact to others people also. Father, make us somebody. I want to be somebody. Tó sì mú gbà níjọ́ kan rí mo ní gbogbo àwọn tó lù dáhùn mi pé kàn padà wá look up to me. Kì í ṣe wicked prayer o. I prayed that time and God did that. Those who have come in nobody. Oh God. Mi ò ní sọ pé kó sọ wọ́n di nobody o, but Baba make me somebody. For those of you, who they have been calling nobody in your father's house, in your mother's house. They say you are nobody. That day will make me and you somebody. Anointing, anointing of somebody from the Lord that supersede, that supersede, <laughs> that oversee, that supersede others. Anointing of somebody. The Lord will release it upon me and you we'll be called somebody. We shall be honored. Ah, if you're under my platform, you have been disgraced before. Ah, you have been ah, you have been disgraced before. I pray for you right now. The Lord Almighty will help me and you. Anoint of disgrace will depart He will give us the anointing of honor. That shame will not be our portion again. If anybody cursing us, the Lord will turn the curse upon them. Curse is not for me. It's not for my children. It's not for you as you say amen. Thank you, Father. You answer prayer. In Jesus' name. Father, Lord, I pray for those who are praying for me. Daddy, me. I don't know them. Please, Daddy, pray for them. Father, please help me to bless them. Those who love me that I don't, I don't normally come under my platform. Show them love. Show me more love. Mark me and my people with favor. Mark my daughter with favor. Thank you, Father, because you answer prayer. You are good. You are God. Our nation, I commit it to your care. Take control. Let people repent from wicked ways. Let killing be limited in that nation. Let progress be more. Promotion. So shall it be. Thank you, Father. I remember the goodness I've hit in this land of Canada. The day I was here that I was happy. I pray, Lord, that you bless this country continuously. The enemy that, that, that use themselves, that rise themselves, that gather themselves against me, Lord, demolish them, destroy them. You said in your word that wherever I stand, the sole of my feet, the goodness, the blessing, the favor, the testimony <laughs> of the of the place is my portion. Daddy, I stand my the soul of my feet here and I pray here. I wish them good. The goodness of this land shall be my portion, shall be my daughter's portion. I refuse to fail. I will not fail. Failure is not my portion. My daughter will not fail. I will not fail. Every plot of the enemy against me, against my, my children, Father, cancel it. ẹni fẹ́ kí n ṣàìsàn wo ló máa ṣàìsàn ẹni ló máa pa mí ara ẹ ló máa pa bẹ́ẹ̀ ló máa jẹ́ ní padà a ti kọ̀wé rẹ o it is written no weapon fashioned against me shall prosper o tún ti lò mí lónìí o <laughs> o ti lò mí lónìí má jẹ́ kí lè jẹ́ àsọmù èmi Fọláṣadé ò ní kú àwọn agbára tó ń dẹ́rù báyé mi ọ̀run fi wọ́n rí fi wọ́n ṣòfò dànù ah ní ìjọwọ́ nàìjíríà wọ́n fi ya nàìjíríà jẹ wọ́n jà mí lẹ́nu wọ́n ṣe oríṣiríṣi fún mi ó dùn mí gan ọ̀dàdì ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí mo fi yá yín the spirit to leave it to drop it totally not to remember it give it to me help me Lord strength my daughter strength her for me strength my daughter figure out how I'm messing up on her àwọn kan tó máa ṣiṣẹ́ <laughs> wọ́n máa ní ó ń ṣiṣẹ́ ọmọ kò ní jèrè mọ́ ẹni bá sọ pé mi ò ní jèrè iṣẹ́ rere tí mo ṣe bó ṣe fẹ́ kórè fún mi ló máa rí fún ẹ kò dẹ̀ ní aburú yàn ní you not come to pass over me èmi ṣadé máa jèrè iṣẹ́ rere tí mo ṣe mo ṣiṣẹ́ wọn máa jèrè wọn mo ṣe láyé máa jèrè mi ní jẹ ìkorò. <laughs> ẹni bá ní kí ọmọ mi má ṣe jù mí àwọn gbàdúrà ọlọ́run máa lé ẹwọ mú nígbà tí ọmọ ẹ bá dé tí ọmọ ẹ bá dẹ̀ ti dé báyìí ọ̀run á bá mi lé ẹwọ mú ẹni bá ní kí ọmọ mi má ṣe jù mí à ẹlẹ́dàá mi ò bá mi lé ẹ̀dá bẹ́ẹ̀ wọ mú bá mi lé wọn wọlé ah! nebukadnasari ó dẹran kú ó lé wọ bó jẹjẹ bó wà nínú ilé ó dẹran kú nínú ilé ó fọwọ́ tilẹ̀ bí ẹranko ó dọ̀bọ àṣekánu ẹrọ́dù náà ṣe tiẹ̀ òun kàn déédéé ṣubú lórí ìtẹ̀ ìdíjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kéèyàn sáwọn àwọn yẹn kò wọ kómà kò kú díẹ̀ dé ó kú tán lọ́jọ́ kan ó jẹrà bí ẹni tó ti kú lówó ọdún fáráwò náà òdìjọba òun àti ilégbè rẹ̀ wọ́n parí dàǹdóró wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé ọlọ́run wọ́n fẹ́ <laughs> wọ́n fẹ́ fà sẹ́yìn wọ́n fẹ́ fà wọ́n fẹ́ mú padà sẹ́yìn ẹni tí ọlọ́run ní kò tẹ̀síwájú ah, gbogbo àdúrà gbogbo ìdákẹ́dá tó bá ní mi ní jèrè ọmọ àbí tó ń gégùn níkọ̀kọ̀ ní gbangba fún èmi àbí tó ń lo ewé àti egbò pọ̀ àbí tó lọ lé babaláwo àbí wòlíì kankan àbí àwọn afá ibi kan ẹ̀dá bẹ́ẹ̀ <laughs> olùwà léwọ́ gbó léwọ́ lẹ̀ léwọ́ nú omi léwọ́ nú iná lórúkọ Jésù fọlọ́n ṣe wọ́n mọ́ ṣe èmi ṣadé mo sọ tẹ́lẹ̀ sí ara mi mo sọ tẹ́lẹ̀ fún ọmọ mi mo ṣiṣẹ́ ọmọ ajẹ́rìí ọmọ ilé ọmọ mi máa ṣojú mi alágbára ìkà tó ń pọ́nra ẹ̀ lé lórí ọ̀rọ̀ mi tó ń ṣe bí ọba ọ̀run padà nípa kópa ni a máa ń pajá ògún wọ́n bá fẹ́ ṣọdún ògùn lóńdó wọ́n pa nípa kó wọ́n bẹ́rí ẹ̀dà ní wọ́n bá fẹ́ bẹ́ ògùn ajá fògùn náà mo fi gbàdúrà fún yín ní lórúkọ Jésù ẹni tájẹ́tì mi àtọmọ mi fún ibi ìpakúpa ni wọ́n máa pa ẹ bẹ́rẹ̀ sùn ọwọ́ ayé ọwọ́ ìka máa tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ lórí kò ní gbàdá ọlọ́run tó jà fún Ísírẹ́lì bẹ́ẹ̀ ni ọlọ́run tó jà fún Mọ́díkàì ọlọ́run tó jà fún Jósẹ́fù ọlọ́run tó ń jà fún tí ò fàdá jà tí ò fipọ̀ ṣe jà fún mi o jà fún ọmọ mi jà fún àwọn olólùfẹ́ mi o n tó gbàdúrà fún mi mo súre fún orílẹ̀-èdè gbogbo tí mi ò tiẹ̀ mọ̀ tó súre fún mi tó ń jà fún mi ọlọ́run bá mi jà fún mi gbọ́ ìwọ ọrùn mi gbọ́ ìwọ orí mi ò ní gbógun ológun ò ní gbé wàhálà òní wàhálà títọ́ mọ́ mi inú jẹ̀bi àwọn ọmọ mi nìyẹn mo jẹ́ ikú wọn eré ní tèmi o ah! gbogbo àwọn tí a bẹ̀ lọ́wọ́ ẹ̀tì mi lórí mídíà lórí Facebook tí yọ mí lẹ́nu láti dà mí láàmú ọlọ́run ṣí ogun iwájú àtẹ̀yìn àtòkè tì wọ́n ah, bẹ́ẹ̀ lórí kò ní padà orílẹ̀-èdè wa lẹ́ẹ̀kan sẹ́run tó bẹ̀ ṣe bó ṣe jẹ́ nìyẹn kò ní padà thank you Father worship you Lord you are God olùwẹ̀ ṣe. Hmm. Hmm. Thank you, Daddy. I thank you, Lord. I can't thank you enough. I thank you. I can't thank you enough, Daddy. You're my Lord. You're my Savior. Mm. a lọ sínú ọ̀sẹ̀ mìíràn tuntun ayọ̀ la máa fi wọ̀ ayọ̀ la sì máa fi parí a ṣe ìṣọ́ràn sí wa nínú agbára ọlọ́run alààyè tó dáyé àti ọ̀run tó gbé sọmọ ró tí ò jẹ́ kó wó látọjọ́ tó ti wà ààbò hmm, Ọlọ́run yóò dájú lórí ayé wọn ó ṣe rere east west north and south olúwa máa jà fún wa lọ wọn tó ń jà fún mi sẹ́ẹ̀ mí mọ́ wọn Ọlọ́run jà fún Ọlọ́run jà fún mi Ọlọ́run ṣẹ́gun fún mi ogun tó ti ṣẹ́gun ní gbére mi ètò kù àgbáwọlẹ̀ ni kò gbá wọn ṣẹ́gun fún síra mi ọ̀hún jésù olúwa wa àmín ogun náà fẹ́ gbé dìde ní ọjọ́ ọ̀la ogun náà tó dọ̀là ọ̀la parẹ́ àwọn irinṣẹ́ tí ó sì gbé kalẹ̀ láti fi bá wa jẹ olùdájọ́ jóná àwọn irinṣẹ́ tí a ti fi bá wa jà tí ò tí ì ronú kó wà náà olùdájọ́ bàjẹ́ máṣíìnì tí ọ̀tá ń lò ogun máṣíìnì gan-an òkùnkùn tó fi máa ń ta ọ̀fà ibi wọn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 graduate you, protect you. May you see the good side of God as from now. May Almighty bless your hand. In Jesus' name. Amen. Hmm. May the grace of our Lord Jesus Christ once again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 ẹnikẹ́ni tó bá ń wò mí tó ń fojú ibi wò mí tó ń fojú ìkà wò èmi àtọmọ mi tó lòun ò ní gbọ́ òun kì í gbà tó máa ń ní ẹ̀mí bí mi ò pa mí nísìnyí ìwọ ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù Ọlọ́run yóò fi ẹ́ ṣòfò ilẹ̀ máa bèrè ẹ̀jẹ̀ ilẹ̀ máa bèrè ẹran ara rẹ bẹ́ẹ̀rì sùn wá ṣòfò sọnù bẹ́ẹ̀ lórí kò yí padà Jésù Olúwa wa àmín. May the grace of our Lord Jesus Christ once again, <laughs> love of God, fellowship of Holy Spirit.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 We shall be like a tree planted by the riverside that bring forth in the fullness season. Our lips shall never be the whatever we shall prosper. The name of the Lord is strong to her. The right shall run to their safe. son my people, my daughter, my children, to our safe in Jesus' name. As nothing surrounded Jerusalem, O God Almighty, surround my life and my children's life, my people's life with blessing, with favor, with goodness, with testimony, power of God, with presence of God, with hosts of heaven, with flames, sword of fire in the hand, blessing of God in the hand, now and forevermore. Amen. Amen. Amen. In Jesus' name, say hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah hallelujah hallelujah amen amen ìyòwò fún jésù èṣù ọlọ́run èṣù ọlọ́run our watchwords we shall rise and shine for the light has come we are going for now bye. mo fẹ́ béèrè lọ́wọ́ yín tẹ́ bá wà lórí platform mi some of the most of the time you don't pray you don't say amen okay maybe you are praying sha maybe you are praying maybe whatever because some people I notice that some people spread tí mo rà irun àyà àṣejù where is the thing I want to clean my house. so uh, watch what I will rise and shine for my light has come no matter what Isaiah 60 verse 10 I mean, but many number I Isaiah 60 verse 1. Hmm. I've noticed that's what I noticed that when we are praying, some people don't. Mo dẹ̀ máa ṣe nǹkan kan kí I want to check the people. Mm-hmm. 嗯嗯。 All right. Bye. Bye for now. Security fund, the one you can send the law.